kàkàjà ṣàkàkọ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. ìyẹ́rọ ìrọ̀ jẹ́jẹ́ ẹ bá mi sá fún bàbá mi yeye. èrò tìrọ̀ jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi pé ajé ló tiwa ẹni bá fojú diwa o ẹ̀bọ̀ra bọ̀ láṣọ. ìdọ̀tí lọ́wọ́ ìgbà lọ́wọ́ àwọn ti jáde. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀. up, up, up, up. Hello rẹ̀ wo nípa anything tó bá ti ní ṣe pẹ̀lú Uber àbí kí ló pè é má pè mí lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ kò sí nǹkan tó fẹ́ tèmi ṣe ah, ṣé mi jẹ́ ọmọ àṣẹ ẹni gbọ́gbọ́ gbàgbé òṣì darí èmi lẹ̀ Uber àgọ́ Uber ní ṣé mi wá wà nú àwọn ọ̀dọ́ ọmọ aláyé máa pè padà máa pè padà máa pè padà ó dàn. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ rèé o èèmọ̀. ìmọ̀ ìmọ̀ rẹ o. star girl star girl. wetin happen na eh. na who sabi the star girl wetin happen. star girl ọmọ nípa wèrè yẹn ni o wọn tún ti dẹ́fẹ́ jáná wa o. ní ìbò òun náà wọn fẹ́ jáná wa báyìí. ẹ gbà mí kẹ abúlé burúkú nìyá wọn ni. ọmọ wa kálọ̀ bí ẹlẹ́yìn ọjà ń dé ẹ wò fẹ́ sanwó nẹ́pà èyí tẹ́ bá sanwó nẹ́pà wọ́n máa gbé lẹ́yìn. ìjọba owó tó wà lọ́wọ́ ẹ wo kò lè wọ̀. bóyá kò kòkè kó já yẹn. a kò kòkè kó já lọ owó tó fún mi láti sọ̀rọ̀ láyé Stargurl kò wọ́n mọ̀ yàn sẹ́yìn òkú ló gangan. ó tiẹ̀ dábí Stargurl ń ṣeré.

táyé bá ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ lónìí nítorí pé wọ́n rí ẹni tí wọn ò bá rí ẹ mọ́ lọ́la ẹlòmíì ni wọ́n á tún máa pọ́nlé kọ́lọ́run jẹ́ kí olúkálùkù wa lò gbà wá dáadáa ká lè rí nǹkan rí fi pè tán. àwọn pípò ló tún pè mí mo dẹ̀ ti sọ fún wọn wípé màá rí wọn lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀la màá rí wọn next week pátápátá ọ̀la. hello. Stella ogun mẹ́ta. police station wọlé wa yìí abadi abadi oh my Jesus ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ máa bá yín bẹ̀ láìpẹ́ yìí sí hello hello kí ló ṣe ibi àtọmọ Stella yìí mọ ṣé mi ò kí ń lábúrò ni mo lábúrò ni obìnrin bìnrin ó tún gún nẹ́pà bí jìnnà sábà dì í. irú ẹkùn lè walamo ajale nle mama kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àní kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ gbọ́ náà ṣé kúbárò péré ni mò ń ṣe ni ó ní mi ò sì gbà mọ́ ó ní dandan ni kémi sì gbà á ò sì gbà wọ́n sẹ́ẹ̀ hmm. wọ́n kú bá at this point i'm done tí màá sọ pé mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ ni ẹ̀ mọ́ ló sọ̀rọ̀ ìtàkùn tó bá sọ pé kéré má gòkè òun àti èmi lọ́jọ́ ń lọ mi ò ṣe mọ́ mẹ́ mi ò ṣe mọ́ ni mo sọ yà á ò sì gbà mọ́ à. Stella. Stella mo mọ̀ kí tí ẹ ò di tọpọlọ ẹ bá tiẹ̀ ti lọ mo mọ̀ kó gbọ́ iye ìgbà tí mo pè ẹ́ tí wọ́n bá ń pèèyàn ní onífúnra dáradá èèyàn máa ń pà fún ẹ̀mọ́ ni káwọn èèyàn má bàa máa fi ṣe yẹ̀yẹ́ àbí káyé ẹ̀ má bàa bàjẹ́ sí kí ni túmọ̀ gbélé tó ṣe sọ fún mi kí ni túmọ̀ ilé tó ṣe yìí. ẹ wo eh, broda ẹ má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ torí mo ti mọ̀ nǹkan tẹ fẹ́ sọ. o mọ nǹkan tí mo fẹ́ sọ o mọ nǹkan tí mo fẹ́ sọ torí nǹkan tí mo fẹ́ sọ ni wípé ajá tó máa sọnù ni ẹ tí ò ní gbọ́ fèrè ọlọ́dẹ tó bá dẹ̀ kọ́ntínú pẹ̀lú bó ṣe ṣe yìí máa jáwọ́ lọ́rọ̀ ẹ ni what's all this ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin òun jà káàkiri àdúgbò láìkí ṣọkùnrin òun gúgbò òun gọ́bẹ fún ta láì ṣe ọkùnrin èmi tí mo dọ́kùnrin gan mi ò sún sẹ́ẹ̀ rí olóṣù sẹ́ẹ̀ kì í ṣe kíní kì í ṣe kejì kì í ṣe kẹta kí ló fẹ́ gé níbẹ̀ wàá máa lọ ládùúgbò wàá bẹ̀rẹ̀ sí ní pè ẹ́ stargay stargay stargay wàá wá kó sí bàtà tó fẹ́ ga tó mi wàá wá ró sínú ẹ̀ ṣọ́ṣọ́ àwọn tó gùn dùn mí lọ wọ́n máa pè ẹ́ ní stargay inú ẹ̀ máa dùn jọ star tó wà nínú orúkọ ẹ̀dà gay tó wà ń bẹ̀ gàndà ìwọ tó máa pè ní tó yẹ kó máa pè ní star pikin star baby ìkókó kò bẹ̀rẹ̀ sí ní ṣàkó òṣì káàkiri àwọn tí wọ́n star tí wọ́n korúkọ wọn tó pè ní star boy ṣé bó ṣe ń lo láì fún wọn ló ṣe ń lo yìí tó bára dáradá káàkiri tó tó sọ pé ìṣayọ̀ listen nǹkan máa ń stop tó bá yá nǹkan máa ń dé full stop tó bá yá o ti ń ba lọ sí full stop tó bá dẹ̀ ti débẹ̀ i will send you out of this house. Uh -uh. yes ẹ wọ ẹ̀gbọ́n e don do ah ẹ kàn sọ̀rọ̀ ẹ kàn sọ̀rọ̀ e don do ẹ má bínú sọ fún pé mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ forget about am abeg e don do brother don do. èmi ni no go happen again èmi ni i don hear you ṣé ọmọ tó máa gbọ́rọ̀ tó máa jẹ́ nǹkan gidi lẹ́yìn wa ọ̀la ni màmá bá sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ tó yẹn ló máa sọ fún mi pé e don do e don do i don hear star girl ẹ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. mo tó fẹ́ sọ báyìí ẹ má bínú mi ní ṣe lè mọ́ máa change. ẹ̀dẹ̀ ẹranjú sorry ó ní mo máa change ẹ̀gbọ́n I go change everything go settle very soon gbogbo ẹ̀ máa ṣe máa calm sọdélẹ̀ bó ṣe fẹ́ sọ mo dẹ̀ ránjú ẹ àbí kúkú sọ pé mo dẹ̀ fẹ́ jú. Only the stronger shall what? Only the stronger shall live. And in the jungle. Nobody party for jungle. O gbọ́dọ̀ jẹ́ kórìí ẹ̀ máa ṣe. Lọ́sàmánú ní jungle wo níbi ìtẹ́lẹ̀kùn gbé sọkún sílára gbèsè jẹ ní jọ́ngù wo kàkíyé màkíyé ro tìrò jẹjẹ ẹ bá mi sọ fún màmá mi èyí èrò. we are all what. Psalm thirteen. I'm in the jungle. no padi for jungle. ògbódò jẹ́ kórìí ẹ̀ máa yọ̀ ná. what twelve thirteen. we are on what. twelve thirteen. More. What's up? Wo mi ò bá ti gbogbo yín wá o. Sẹ́yìn gbogbo yín bẹ ṣe wà yìí mi ò bá ti wá rárá. Kúbàdà. Kó bá ò sí lára, kó bá wà sí jọ́ngùlù ní kí ló ṣẹlẹ̀. Ìtumọ̀ àlàyé gbé jáde fẹ́mi jáde kó pé jáde àìmí gbọ́dọ̀ rí mo máa rí kúbà ní mo fẹ́ rí kúbà I need freedom mo máa rí kúbà lẹ́nu ìní. wàá mú o máa balẹ̀ náà ti sọ fún ọ kúbà ò sí ara tí kúbà bá ti gbé captain máa gbé e, tó ti yẹ. àlàyé jọ́tọ̀ ọ̀jọ́ fuck you fuck captain fuck your call to hell with your call ta ló bẹ̀rẹ̀ call lọ́wọ́ ẹ ẹ wá ẹ jọ torí ọlọ ẹ sọ pé kúbà ò sí ilé èmi ní mẹ́sẹ̀jì fún kúbà tó bá dé bá mi dìlífà mẹ́sẹ̀jì mi kí á di tí bá lè gbọ́rọ̀ lèyàn ṣe ń sọ lójú àwọn ọmọ ẹ̀ wọ́ ẹ bá mi sọ fún kúbà ìpè sẹ́ẹ̀ kàkà kíkì ni òun ṣàkẹ́kọ̀ọ́ ẹ̀kùn oníkálukú ayé àṣetì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ jẹ́ kó máa yé kúbà pé kò sẹ́rẹ́ sọ́ọ̀mì yẹ yín ẹ bá mi sọ fún pé wọ́n fi ọkọ mi dáná ọjọ́ kan báyìí lèyàn ń kọ̀ sọ́ọ̀mì yẹ yín. I sọ fún kúmọ̀ pé I fucking need freedom. ìwọ sọ̀rọ̀ ẹni mẹ́sẹ̀jì àkọ́kọ́ mi tìlé báyìí fún mi. ẹ ó fi ẹ parọ́ kò tó sẹ́yìn gbọ́ra lè mọ̀ pé kò ṣeré yàrá ìyá ẹni pọ̀ àti àti má má má ok. Ah, èrè lọmọ mú òyìnṣá. ẹ ní láti stress ara yín rárá ẹ má stress ara yín èmi mò ti gbàgbé ni pé ibi táwa bá ti wọ́n gbà á máa yin gbogbogbò síbẹ̀ ni àti a máa rìn pàpàpàpà a máa dàbẹ̀rù a máa pààyọ̀. tó ń ṣerú ibi tá a bá dé láti máa gbọ́rò bọ́n tá a máa shock kò yẹ. <laughs> alright guys ẹ jẹ́ ká padà sórí nǹkan táwa ń balẹ̀ jàre because ó ti yẹn gangan ló ṣe kókó you know tó bá jẹ́ mafian tó bá ní ot ò lè last tí mo ṣe ń sọ ẹ jẹ́ kí orí yín máa yọ náà all the time orí ẹ gbọ́dọ̀ máa spark. ní jọ́ngù wo kàkíyé màkíyèrò tírò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún. so um, èyí bọ̀bọ̀ tó fẹ́ jọba ó fẹ́ ká ètò ìṣẹ́yìn. ìtorí wọn ti sanwó ẹ ṣọwárí ti gọ́vnà candidate yẹn kò ní jẹ́sìn ìtorí àwọn tó fẹ́ sanwó yẹn owó ẹ̀ pọ̀ gan ibẹ̀ lèmi àti ẹ̀dẹ̀ ti máa rówó so wọn ì tí contact me so bí o ṣe máa jẹ́ kí gbogbo kìíní ní pace ọwọ́ ẹ̀ ló kù sí. clayton sọ̀rọ̀ báyìí náà <laughs> ẹran tí wọn ò fi fóògùn oògùn pa jẹ ápìlì ìta sí ìta ní oògùn gbà àfún ẹ̀jẹ̀ iṣẹ́ kékeré nìyẹn náà ah. mo ó kàn jẹ́ wípé mo máa ní ìdáná dánmọ́ wọn ni. ẹ wọn ní fẹlẹ ní ìṣe ni onílé lè ẹni ọ̀dà mo is a counterfeit. ṣùgbọ́n ó kò sí pé ẹ ti fi ránṣọ́ ní sọ. báwo tiẹ̀ náà ni ó lè ṣe bó bá ṣe wọ́n mọ́lé ni kò yẹ mo sórí eyín tí ajá fi ń bá ọmọ ẹ̀ ṣeré òun náà ló máa fi ń gé jẹ o sórí àrà tán ni ó wá dá jọ́ngù láìpẹ́ tó bá tún bá mi dán irú ẹ̀ wò láṣà wàá èyí mi gan. kúbà màmá mo ti bá yín sọ o mo ti bẹ̀ yín mo ti pè yín nítùbínùbí mo sọ fún yín pé mo fẹ́ freedom mi ẹ sọ fún mi pé àmọ́ ìwọ ṣe operation eléyìí tán tó bá ṣe operation eléyìí tó bá successful mo máa fún ẹ ní freedom mo dẹ̀ ṣe operation yẹn ó dẹ̀ successful àti mo wà over successful mo shut your mouth I own you and you go nowhere kò yẹ èmi mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé màá fún ẹ ní freedom èmi ní egun mi fẹ́ jó tí bá tún ní kò jó mọ́ kò sí bàbá ńlá ẹni tó lè bèrè sí. Ah, ah, kó bá gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ wọ́n máa jẹ́ kọ́kọ́ náà káàdù sí ẹlẹ́sẹ̀ ah, you don't own me like you don't freaking own my life ọlọ́run nìkan ló lẹ̀mí mi kúbà kúbọ̀ kọ́lẹ́ my freedom. Mo. I need Shut that. up and get out uh, now. I need. Uh, I go, I go, get out. I go collect my freedom. kàkàkàjà ṣàkàpò ẹkùn wọn oh, aṣọdẹ wọn wọn aṣọdẹ ni. ojú ẹ̀ màá là á Ah. bàbá kàtẹ́ bá mi lálejò ajé mi tèmi bá mi kí ni mo ṣe bàbá kí mo ṣe kí mo ṣe bàbá kí mo ṣe. move now ah. move. Ah. Go! Ah. ṣẹlẹ̀ ṣe mọ reason ta ṣe bẹ̀rẹ̀ bí kí ló ṣe bí kí ló ṣe nǹkan tí kúbà ní ìwà jẹ bọ́bọ́ yìí fọ́nbù ní sọ́mọ́ pé ó gbé ọjà kúbà sá lọ bọ́bọ́ yìí kúbà gbé ọjà fún ó dẹ̀ gbé ọjà kúbà sá lọ kúbà wá ní kó tẹ̀lé mi wá kò lè understand ẹni tó bá gbé ọjà kúbà sá lọ kò tẹ̀jú ọmọ rẹ ìwọ́pọ̀ lẹ́kọ̀ọ́ máa wò wá lọ́mọ abẹ́rẹ́ àníyàn kí ló fẹ́ ṣe fún ọ tí wọ́n pọ̀ jù ní sọ́bàjọ́ débi ní adé máa kú ọ̀nà wọ́n gbọ́ ẹ̀ jàre sọ ibo lọ́jà wá wà ìwọ́kọ̀ ló gbé lọ́ta ló gbé lọ́jà rè. ah captain lóòótọ́ lóòótọ́ èmi mò ń gbọ́ bẹ́ẹ̀ mọ́ kúpa mo lè ní kọ́ mọ́ ra àwọn kọjọ́ máa ṣòwò ni àmọ́ mi mọ̀ kó máa gbé sá lọ ṣe rí ẹ má pa mi ẹjọ́ ń tọrọ ọlọ́ọ̀mí kọ́ ní jáde. gbẹ̀rẹ̀ dákẹ́jọ́ kúrẹ́ tọ́ kúrẹ́ tọ́ kúrẹ́ grace. yàrá ṣe yà òun ò mọ̀ pé tọ́mọ èèyàn bá yàn ọmọ èèyàn náà ló máa bá tó bá bá ń sin ọmọ àmọ́ sára oníwọ̀kọ́ ló gbọ́jà kú bàṣà lọ kí ni reason tó ṣe kúrò lẹ́kọ̀ọ́ tó lọ sí Benue. tráfíkì pọ̀ ní kú. èso Ìkòròdú nìkan lẹ́kọ̀ọ́ tó wà ní Èkó kò síbòmí tó tún lè gbé. ṣe game player yín guys ẹ má dọ̀ọ̀lẹ̀ náà ẹ má waste time má ṣe níbi tá à ń lọ. kí ló bẹ́ ṣe. kí ló ń ṣe lóṣù àjò. ẹ mọ. ọyà fẹ́ràn fún. ẹ mọ síbákùnrin ni ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ wá. yóò jọkùnrin o rárá. èèmọ̀ èèmọ̀ báwa fún un náà lójú ẹ̀ ń gbájú ló máa ṣe. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ sókè sọkùnrin ni. èèmọ̀ èèmọ̀. sanbẹ̀sùn fàpò rọrí ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkì gbẹ́ẹ́ bá a ti rìn là á kó ni tí wọn ò bá fojú jọ oníjọ̀gbọ̀n lójú bàbá yẹn kò ní máa fi gbẹ́rẹ́ òkì gbẹ́ àbí oògùn àṣegbé lò ẹ̀ ẹ́ ṣé o mọ̀ pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ ni ẹ́ gbogbo èèyàn máa ń fi ìwà ju àwọn aṣíwájú ẹ̀ náà mọ̀ wọ òfin kankan jẹ ẹ̀gbọ́n ìwà ohun mi ni báwo ló yẹ máa ń pé kí n tutù bẹ́ẹ̀ yẹn ṣé ìwọ ò mọ̀ pé tó bá tutù àwọn ọmọ aráyé máa mú ẹ ló mú gan ni tẹ̀wá rántí pé èmi àti ẹ̀gbọ́n mi nìkan nìyàwó á bí òun káwa tutù bákan náà ìyẹn ò lè wọ́ọ̀kù kò lè possible yes because tí ọ̀kan bá ṣe bí àgùntàn ó dandan kí ọ̀kan ṣe bí ewúrẹ́ náà. Stella obìnrin ni ẹ ó sì máa bímọ how are you gonna train your kids. baby báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà mo ti sọ fún ẹ pé mo máa change ìwọ náà ló dẹ̀ lè help mi láti tètè change mm, after all kò kí n ṣe pé ọjọ́ kan ni ìwà ìwọ́nú ara mi náà ọjọ́ kan náà kan dẹ̀ ló máa kúrò báwo lóye máa ṣe bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ fún mi náà. má bínú mo ti gbọ́ jẹ́ ǹdẹ́ convenience I'll be back. ọ̀rẹ́ má kú. àǹtí ẹ jù nítorí ọlọ́run lè smoke níbẹ̀ ah, ah, ẹ ṣáà rí pé wọ́n kọ no smoking síbẹ̀ and besides vvip lẹ́wà yìí ẹ gbà mí ṣó ya wèrè ni no no no ṣó sínwín ni pé mo fa sìgá kí ẹ kí ló fi kàn ẹ́ bẹ́ẹ̀. mo ya wèrè bíi ti báwo if you are in your right senses ma initiative yóò sọ fún yín pé ẹ lè sọ ní bíbá. èmi ló yẹ̀yẹ́ bẹ́ẹ̀ yẹn ilé máa fi rí nígbà kó lórí tó ń kú. kí lè lè ṣe. o tí mo ṣo ṣo lórí tí a máa bọ́gọ̀ lórí ẹ̀ ṣó wọ wèrè ni. kí lè kí ló tara sí. bébí wèrè ni gẹ́ọ̀ yìí náà. are you out of your mind? This is the height of it. Baby, mo ló wá ń lọ Baby. Baby. Why? Tell me, what have I done wrong? For the past 45 minutes, mo been ń bá ẹ sọ̀rọ̀ nínú mọ́tò. O ò dá mi lóhùn Tell me, what's going on? Stella. Yes, baby. Má so. From the very first day tí mo ń sí mi ti fi ojú kan ẹni wọ́n ti ah. Yeah, wọn like láìkẹ́ mo ṣe ń ja ìjà yẹn lẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ èmi ni mo fẹ́ fẹ́ o ẹ má bá mi fẹ́ ni o mo ń ja ìjà yẹn gidi ni mo ti wá rí i pé kò sí bí mo ṣe lè torí àjà ẹ̀jà tí àjà ẹ̀ ò ní máa complain pé kílódé tí mò ń jà lẹ́ńkulẹ̀ ẹ̀ ọ̀rẹ́ ti sú mi and I have my dignity to protect I can't continue with this. Baby, can you just try and listen to yourself? What have I done wrong láti deserve gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí mi yìí? Just sọ fún mi, ṣé mi ló yẹ kó kó support ni àbí stupid attendant yẹn? Eh? Really? Yes, because you paid for that place, VIP for that matter. O o sanwó fún so ti bá smoke bẹ́ẹ̀ wù. Stella just shut up! Dákẹ́ ẹ̀rọ ẹ̀jọ́. Bí mo ṣe ń gé ẹ lọ́wọ́ ló ń bọ̀ òrùka, kí ni problem ẹ náà? Ẹ gbọ́ nǹkan tó ń sọjá àwọn àmàlẹ́ nu, ó kàwé ni. Ah, ah. Ẹ VIP la, orí tó kọ síbẹ̀ no smoking, can't you see? Ó kàwé náà, ó dẹ̀ ń sọ̀rọ̀ ṣe yàmàyàmà. Well, there is no point bantering words with you. Mi ìrà ìbùgbẹ́jọ́ ìmọ̀, mo rí pé o lágídí ò fẹ́ change. Mo á ń fi Ọlọ́run mo fi ń bẹ̀ right now máa wọlé lọ kí n tó jáde padà jọ mo bẹ nítorí Ọlọ́run bá mi drop gbogbo kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ ẹ ah, ah. àti main key àti extra keys tó wà lọ́wọ́ bá mi drop ẹ ṣó ti gbọ́ so kó lọ wá solution sí gbogbo problem ilé ayé ẹ tó bá ti solve ẹ maybe then you can come back to me. ìyàn tẹ kì í ṣe issue kí ẹ wà nínú bedroom ẹ already. tell me ṣo omi ìgbìmọ̀ tó sọ ìṣá no just tell me that you mean it eh? irú problem wo ni mo ní why would you talk to me in such manner ṣọ́ọ́ ní bọ́ọ̀lù kò tẹ̀sí wà lánàá. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ rẹ̀. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ rẹ o ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rè mọ́ ìmọ̀ rè ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rè mọ́ ìmọ̀ rè o. everybody yín pátápátá lè ti try alùbàtà kì í dàrin but mo fẹ́ kẹ́ understand pé gbogbo exercise tẹ̀ ń ṣe yìí fún àǹfààní ara yín náà ni ó ti yín because gbogbo nǹkan tẹ̀ ń ṣe pátápátá ló máa wúlò fún yín lọ́jọ́ iwájú lẹ́yìn náà dẹ̀ ṣe mọ ibi tá a wà yìí àti bẹ́ẹ̀ ṣe mọ bó ṣe ń lọ ẹ mọ̀ pé ó lè the strongest ṣá leave ṣá leave ẹ ní láti máa stay strong kò yẹ yín èèyàn tó bá mẹ́nẹ sí tí ò ṣẹ̀sìn tó bá mu bàrán kò ní yára o ṣó yẹ yín sìn náà ẹ jókòó ká fún yín lórientation sit down everybody. ẹni fojú di wá ẹbọra bọ láṣà o ẹni fojú àná òkú ẹbọra bọ láṣà eh, eh. àwa lọmọ tí ń jáde nílé màmá tán nílé. Stella ṣe bí mo ti sọ fún ẹ. Mm, mo sọ fún ẹ mo ní kó drop kọ́kọ́rọ́ mi tó wà lọ́wọ́ ẹ báwo lórí ẹ̀kún wọlé. àbí ó yọ ọkọ mi ṣe bí mo ti promise ẹ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ òdèjọ má fi mí sílẹ̀ tó bá fi mí sílẹ̀ ń bolo fẹ́ kí n ti bẹ̀rẹ̀ jọ ìwọ nìkan ló lè gbà mí pẹ́lá lè bù mí kò dẹ̀ máa wá wò ó wù mí kí n change ọmọ ẹlẹ́dàá mi ni ò gbà fún mi please. jọ irú ẹlẹ́dàá òṣèwò nìyẹn náà ẹlẹ́dàá tí ò kí ń dunnú sí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ àfi kó máa fa wàhálà kó máa dá ogbò kan rú káàkiri kí ni problem ẹ ṣé wọ nìkan ni ṣó fẹ́ pa mí ni. no abioye ò dẹjọ mo ti change mo ti change mi ò kí ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn tó wà ní street mi gan mọ̀ pé mo ti yàtọ̀ wò tó bá hail mi gan kó ń pè mí ní stargirl mi ò kí ń dá wọn lóhùn mi kì í máa ń é wọn padà mo dẹjọ́ nítorí ọlọ́run. jẹ̀bi ó bá é wọn padà o tó bá jẹ́ ìjà tèmi àti ẹ̀ ló máa mú ẹ change. èmi àti ẹ ti jọ bẹ̀rẹ̀ nìyẹn àjọ máa jà àti the last tó bá fi change ni yes. Uh, de mo máa ya wèrè nìyẹn because i won't be able to to think straight mi ò ní concentrate mi ò ní jẹ́yàn. Please, you know I truly love you. I love you so much. I can't do without you. Please don't fight with me. <laughs> Joe. It's okay. Um, Stella. Yes, baby. You know I love you too. I know you love me. But are you sure? Of course. But do you love me? Oh, yes, I do. I truly love you 100%. You do? dẹ̀n tó bá nífẹ̀ẹ́ mi tó tọ́ kó yẹ kó máa ṣe gbogbo tó ń ṣe yìí tí bá ń bá ẹ sọ̀rọ̀ yẹ kó máa gbọ́ sí mi lẹ́nu má pa mí wàhálà yẹn ti pọ̀ jù fún mi náà mo kàn máa gbìyànjú láti change ẹ náà ni sí my sweetheart sórí ìfẹ́ tó ń wo yẹn kì í bínú kì í jà kì í fa wàhálà kò ń ṣe gbogbo yàmàyàmà tí wọ́n máa ń ṣe yẹn wá fi ara balẹ̀ ni my heart my body my soul everything belongs to you sorry. I'm sorry. Ojú akùn ń pa. Pọ̀npọ̀n pọ̀npọ̀n. Ojú akùn pa. Pọ̀npọ̀n pọ̀npọ̀n. Ìrù akùn ń lé. Àwa lọmọ ajálẹ̀ ń lé màmá tán ń lé sẹ́sítàgẹ̀. Ẹni fojú di wá. Ẹ bọ̀rọ̀ abọ́ aláṣà lójú àná òkú ẹ̀wọ̀ ábò láṣà. Eh, eh. àwa lọmọ tí ń jáde nílé màmá tán nílé. ojú ẹkùn ń pọ́n. pọ́npọ́n pọ́npọ́n. ojú ẹkùn pọ́n. pọ́npọ́n pọ́npọ́n. ìrù ẹkùn ń lé. àwa lọmọ jáde nílé màmá tán nílé sẹ́sítàkẹ́. Maggie. Ma kí ló wà létò lè ṣe fàlejò mi. ah i no think say anything dey for house o. no food for house. Um, be like say we get pound yam. pound yam na water. no na food. we dey craze. jíjẹ́ kọ́lá ṣe ń jẹ fàlejò mi jọ. sorry about that. bí mo ṣe ń sọ lọ sórí o ní láti máa caution àwọn guys ẹ yìí o rubbish ló ń ṣe eléyìí kan ń ṣe afẹ́ ayé rubbish ló ń ṣe sórí mi ìfẹ́ mọ bó ṣe mọ̀yàn tó gbogbo ìgbà tí o bá ti fi lè ń ṣiṣẹ́ tó ń pa ọlọ́pàá o ti ń tẹ́bọ̀ nìyẹn. pàdé ẹ̀ mi ìran wọn ní nǹkan tó ń ṣe yẹn mi ìran wọn ní nǹkan tó ṣe yẹ kó mọ̀ mí náà mi ìran wọn. Ah. èmi kò tí ọ. respect boss. don't respect me captain jọ́ńtò yọ náà. kí ni gbogbo òṣìṣẹ́ tẹ lọ ṣe fún mi yẹn náà ṣé bó sọ pé ṣé tó bá rán ẹ̀kọ́ ni kò máa ń jẹ́ ni kí ni problem ẹ ó ti wà á nu iṣẹ́ ìtìpẹ́ náà ṣé mo ti fẹ́ sọ fún ẹ pé wà níwájú káwọn boys wà lẹ́yìn ẹ kọ́ lè mọ nǹkan tó ń ṣe ok fine mo rọ yín lọ gbé ọjà ẹ débẹ̀ ọ̀bẹ ẹ bọ́jà lẹ̀ ọlọ́pàá wá dé ẹ mọ nǹkan tí ọlọ́pàá wá dé bẹ̀ ẹ wá ń pa ọlọ́pàá ọlọ́run mo fi bẹ̀ ẹ o gbogbo iṣẹ́ tí mo ṣe láyé mi mo máa ń fún ọlọ́pàá ní respect wọn ni láti wákàtí lọ anytime tẹ́ bá lọ ṣiṣẹ́ tẹ́ bá rí ọlọ́pàá no clean up any policeman please. Kuba I can explain. mi ò fẹ́ gbé explanation ẹ jọ́sẹ́ni bíi tèmi ni kò gbọ́. respect. thank you. Emo. Emo. Emo. kò gbọ́dọ̀ rè mọ́ ìmọ̀ rè. And don't forget the rule you must deliver tí a bá wá rí igikígi tí ó fẹ́ dí àgbàrá ẹ̀ lọ́nà jẹ́ kí irú igi bẹ́ẹ̀ kó bómi lọ. Yes àǹtí irú igi náà ò bá bómi lọ ó léwu fún un ṣẹyẹ ó ṣáàtì gbọ́ nǹkan táwọn ayé sọ gbọ́ nǹkan tó ń ṣe o ìwọ náà mọ̀ pé ikú bá òkè ṣe rárá òun láti dìgbé bá ọjà rẹ ní etí ìwẹ̀ rárá lára ètí ikú bá fún mi mo gbọ́dọ̀ sáré lòdì sí captain má sùn lè kókó kì í ṣàkópa fàjẹ tó wà lọ géèmù tí wọn. kàkàkájà ṣàkápọ̀ ẹkùn wọ́n aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àníkà kàkà já ṣàkàpọ̀ kún aṣọdẹ wọn eh, lọ́tọ̀ọ̀tọ̀ ni. Only the strongest ẹ bá mi sá fún bàbá mi Èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi pé ṣẹ́ ajé ló sọ mọ́nu ní jọ́ngù o níbi tẹ́lẹ̀kùn gbé sọkún tí lára gbèsè jẹ́ ní jọ́ngù o kàkíyè màkíyèrò tí rò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi èrò tí rò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún bàbá mi kéyé kéyé ẹ máa gbàyè kéyé sàgẹ̀ àdéjọ́ wà. ìgbẹ́ lówó àwa ń ṣiṣẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọra bọ ah, láṣọ. good morning kí ló ń ṣẹlẹ̀ náà ọlọ́pàá mi gbọ́. kí ló ń bùtù ẹ̀ kò sí nǹkan kan nínú boot mi ọlọ́pàá ní ìnà kò make sense bẹ́ẹ̀ kàn ṣe sáré sáré jánà bẹ́ẹ̀ ṣó wà ókè ṣá. iṣẹ́ wa ń sọ o fẹ́ kọ́ wá ṣe wa ń bi. Ah, mi ò kọ́ yín níṣẹ́ yín mo kàn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò make sense bẹ́ẹ̀ ṣe sáré jánà gẹ́gẹ́ bí ọlọ́pàá kó dànà kò sáré bẹ́ẹ̀ jánà bẹ́ẹ̀. ẹ aláìsàn o dá ẹ̀wọ̀n àbí àjọ ọlọ́pàá lójú ẹ̀ ó yà bọ́lẹ̀ ọjà tó wà ní mọ́tò yẹn gbé fáwọn ọmọ ọlọ́jà àjẹkọ́ gbà bọ́lẹ̀. ṣé wà á lórí àjọ ọlọ́pàá lójú ẹ̀. Ah, ok mo understand. ooo o dá ẹ̀wọ̀n mọ̀ àlàyé kò sí kan tó kọ àwọn ṣètò ẹ̀wọ̀n gbọ́dọ̀ àyàlẹ̀ fà. gbẹnusọ̀hún àbọ̀dẹ́ lélẹ́yìn àwọn tó já wọn ọ̀gá ẹ̀ lè máa bá sọ̀rọ̀ aláyé mi mhm. mọ bravo ní 1990. story. tó bá mọ bravo ṣó mọ icon ní 1994. ninety four. Mhm. ṣẹyẹ ló dún wájú ẹ tó bá ẹ sọ̀rọ̀ yìí ah, ah, kí ni mo gbé léyìn náà ẹ má ṣe léyìn fún mi ta ló set me up nu gbogbo àwọn pípù yẹn ta dín ẹ sọ fún mi kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ fọjá ilé ilẹ̀ àwa fúnra ara wa bá ṣe wà ẹ́ ń sìn ẹ jẹ́ káwa náà fọ́ọ̀mù empire tiwa kò yẹ kó jẹ́ pé irú àwọn ọ̀dọ́ báyìí náà máa tì bí ó ṣe make sense now kí ni mo gbé ẹ̀rẹ̀mọ̀kọ́ ọjà tó wà lọ́wọ́ mi ọjà kúbà ni kò dẹ̀ sẹ́ni máa bá kúbà dọ́rú ẹ̀ wò láti bí dókè òkun onítọ̀hún afẹ́ jẹ̀wẹ̀ ni ẹ má ṣerú eléyìí fún mi náà ẹ má yẹ kí gbogbo wa lose life wa ẹ má ṣe eléyìí. ọ̀gá dé àwa ti jẹ eléègbé náà o àjẹgbé ni kún jẹbọ ó ti yẹ. àlàyé má ṣe eléyìí àlàyé má ṣe eléyìí. ẹ ẹ báyìí. ládà ládà ojú àdà que ye que ye ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ayé mi tí mo dẹ̀ ti fẹ́ délé tí mo ti fẹ́ délé tí mo ti fẹ́ délé ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọ̀rá bọ̀ láṣọ. ìdọ̀tí lọ́wọ́ ìgbà lọ́wọ́ àwọn jíjá jẹ́ ní jọ́ngù wa ẹ má fojú di wá ẹni bá fojú di ṣẹyẹ kí ló ń ṣẹlẹ̀ o kàn ń fi mí mọtí látàárọ̀ ni i have a lot of things to do what's going on. normally tí o bá ṣe wọ ló pè mí mi tẹni wá rárá tó jẹ́ kí n mọ kí ló ń ṣẹlẹ̀. captain are you sure you can see me. very well i can see you with my two eyes ojú ò dùn mí náà. you're not right. You're only seeing my dead body. Dead body, how? Ayé mi ti bàjẹ́ sórí ìjókòó. Mo ti ń rá àwọn ancestors mi. Àwọn tó ti kú tipẹ́ mò rí. Captain, wọ́n ti gba ọjà kú bá wọn lọ́wọ́. Ẹ́ How come? Wọ́n gba ọjà kú bá mi mo very sure pé kò sí nǹkan méjì tí mo lè ṣe kò síbi tí mo fẹ́ sá lọ tí hmm. kú bọ̀ ni mo mo kí ara mi kú àṣẹyìndé ọ̀rẹ́ mi ọláṣẹyẹ tó máa fàyè sílẹ̀ láìpẹ́ <laughs> of course ó yẹ kó mọ̀ pé iná ni kúbà ẹni tó bá fi iná ṣeré iná máa jó ó mọ̀ pé kúbà kì í ṣeré lórí ọ̀rọ̀ ọjà ẹ̀ ọ̀rọ̀ ọjà kúbà tó sọnù yìí ó yẹ kó mọ̀ pé bí wọ́n ṣe gba ọjà yẹn lọ́wọ́ ẹ̀ kúbà máa gbẹ̀mí ẹ̀ straight ìwọ fúnra rẹ mọ̀ pé kúbà máa gbẹ̀mí ẹ̀. Captain. I'm here. How can you help me? There's no way I can help you. Tí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí. There's no way I can help you. Captain mi mọ̀ kó ọ̀nà máa rán wá láti wá pa mí please anytime tó bá wá láti wá pa mí má pa mí díẹ̀díẹ̀ fún mi jẹ lẹ́ẹ̀kan please. of course èmi náà ló máa ràn wá torí ìgbà tó bá tó gbà ló ń jọba gbọ́n mi but mo fẹ́ kó understand pé iṣẹ́ tá a bá rán ikọ̀ ni ikọ̀ ò lè má jẹ́ advice tí mo máa fún ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ọláṣẹ́yẹ run for your life nítorí pé tí ikú bàbá ràn mí lóòótọ́ tí mo dẹ̀ bá ẹ nílé àbí tí mo bá ẹ ní agbègbè tí ó yẹ kí n ti rí ẹ mi nílò ìṣẹ́jú kan tí màá fi pa ẹ dànù mi nílò ju ìṣẹ́jú kan lọ tí màá fi jẹ́ kí ẹ̀jẹ̀ yí lẹ̀ my darling brother run for your life try to understand hmm? ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n tí ó bá ṣe ṣe ká pàdé lọ́rùn a máa wá ríra. captain. lè mess pẹ̀lú ẹ̀ náà àti àárọ̀ ni mo ti gbé ọjà fún ṣẹ́yìn pé kó gbé ọjà wá fún ẹ mi bọ́mọ̀ pé kò ní mess pẹ̀lú mi èmi kò dẹ̀ lè mess pẹ̀lú ẹ gbàgbé ẹ I can fuck you up trust me ok ọjà máa kàn ẹ́ lára láìpẹ́ ọgbẹ́ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé ṣe ti pẹ́lá kúrò ní jọ́ngù ni ṣé kò ṣe pé mo ti finá sórí òyìnbó sùn báyìí sí ẹ́ captain kọ́. mi ò tí ì rí wọn. pé captain fún mi. ok ma. happening? Eh? What's my problem with this? No. You dey walk up and down. Ọlọ́mọ ẹ̀kọ́ forí gba kú níjọ kan. Get out! sá fún bàbá mi èyè èrò Tiro jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi pẹ́ṣẹ́ ajé ló sọ mọ́nu ní jọ́ngù o níbi ìtẹ́lẹ̀kùn gbé sọkún sí lára ìgbésẹ̀ jẹ́ ní jọ́ngù o kàkíyè ro, tiro jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi. <laughs> Stella kí ni gbogbo eléyìí náà what is all this rubbish mo sọ fún ẹ pé kó lọ change mo sọ wípé à ń kúrò nínú ilé yìí for like two three days ó lè jókòó síbi òǹdó kílò kílò òǹdó sísìn. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ stop jàre kí ni gbogbo ìyẹn náà ah, ah. ẹ kàn ní bóyá kí lọ máa múra kí lọ máa múra mi mọ̀ bóyá patí là ń lọ ni o àbí church là ń lọ kí ni mo fẹ́ múra sí. Ah. listen ṣó ti yẹ má lọ rò kó bẹ́ẹ̀ torí ìfẹ́ tí mo ní sí ẹ tí bá bá ẹ sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo ń sọ mo ní kó wọlé bẹ̀yẹn go and put on anything and let's go out now. ṣé o understand nǹkan tí mo ń sọ ni mo ní láti kúrò ní ilé yìí sí. bravo bravo captain wetin i tell you na bàbá fẹ́ máa sálọ nínú ó dàbí nǹkan tí mo fẹ́ máa sálọ ni you wan run away. mati conclude now ó mọ̀ pé òun ò lè sá lọ ó mọ̀ pé kò síbi tọ́wọ́ jẹrin tó ń gbọ́ lóòótọ́ ló fẹ́ sá lọ. base captain ẹ lè pa mí lẹ́ẹ̀mejì hmm. ẹ kóṣó náà ni mi ò ń ṣe màálùú tó ń fọ̀bẹ sí lọ́rùn lẹ́ẹ̀mẹ́fà kó tó kú láì kú. ẹ jẹ̀gbọ́n mi kí ló ń ṣẹlẹ̀ níbi àwọn òun lélẹ̀. will you stop that? tí bá gbá ojú ẹ o ti dá nǹkan tó fẹ́ dá lẹ̀lẹ̀ o ti kọ́ọ̀sì nǹkan tó fẹ́ kọ́ọ̀sì má sọ̀rọ̀ sí o. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ kúrò bẹ́ẹ̀ jàre àkọ́kọ́ wọlé jẹ ọkàn ṣẹbi máa ti wúgọ ẹ tẹ ń fọ fún wọn. ó lè bẹ̀rẹ̀ sí ní wọn. wà á lóye ká ẹ̀kọ́ yẹn tẹ̀. ayọ̀ ayọ̀ hello. ọ̀la kọ́ sì jàre kí ni problem ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n mi ẹwẹ ẹjọ kọjá rẹ kí ló ń ṣe ìgbọràn màá náà yẹ máa balẹ̀ ni ẹ̀sìn ọlọ́run ó di eléyìí. Ojú ẹlẹ̀. Captain. Captain. Captain. Ojú ẹlẹ̀. Captain. Captain. Captain. Captain, what is going on? What are you doing? Ah. Captain. Hey. Captain, what is all this? We're going with her. Let her stay out of this. Hey. And we're coming back for you. Captain. Ọmọ kò Captain. You know now. Captain. Captain. Captain. dey dress you dey mad na me dey gang for kí ló gbé ní ọmọdé yìí ilé máa wọ ọdẹ aṣọ àbí pẹ̀lú ẹ̀yà bá. bàbá yín lè fa ogbó yẹn ẹ̀yẹ kì í fi lọ fọ ẹsẹ̀ ìyá láyà bóyá tí ẹ bọ́ orí ẹ̀ máa pín àbúrí ẹ̀ òrí pé tó fẹ́ o fẹ́ kú sá. ẹsẹ̀ kan bá wo bí èmi ti ẹsẹ̀ méjì ni màá fọ. It's alright, guys ẹ má fọ lẹ́sẹ̀ rárá tẹ́ bá wọ́ọ̀chẹ̀ mọ́ yìí dáadáa ó yẹ kẹ́ pé material ni ẹ máa rí pé gbogbo báyé ń tọ́jú ẹ látàárọ̀ bẹ́ẹ̀ ṣe ń pariwo tó ẹ rí pé kò fọ́ rárá ni. ẹ bàbá ẹ jẹ́ ká yíwo tàbá yíwo wa báyọ̀ máa sunkún àbí ní sunkún ẹ jẹ́ máa jọ lójú ìyá ẹ̀ gan. ọwọ́ ti bà yá ẹ ni. ok tó o bá kóyàn jẹ́ ó yẹ kó lè gbọ́n ilé mu ó yẹ kó lè understand pé i need the twelve thirteen that is why we are here. ìyẹn dẹ̀ tún wà lóòótọ́ o ìyẹn tún wà lóòótọ́ o twelve thirteen ni aláya ẹ̀. look at me mo mọ̀ pé stubborn but mo fẹ́ kó rántí nǹkan kan pé agídí àtà olè tó tọmọ lọ ajá tó ń jẹ̀gbẹ́ tó bá ṣí sọ́kà òye fún. ó wá já tó wá já jápa àsálẹ̀ tó bá rẹ́lẹ́dẹ̀ tó ń jókòó tó bá dé mọ́ṣúárì á mi. Ah, a máa yẹ pọ̀ ju ìyá òun lọ. you never see film you go see film you go bend o máa rí fíìmù o máa jábọ́ bíi pọ̀pọ̀ wàá rí fíìmù wàá fọ́ bí àwòtán gan-an. ó yá bá a ti di àṣẹ èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sá fún bàbá mi èyè èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sá fún màmá mi. wà á ibi tó máa wà lẹ́jọ́ wà yẹn ibi tó máa sùn lójú wà yẹn ó yí ẹ òun ṣe yámẹ́yà máa ní òun tẹ̀ fi bọ́ba ṣe eré tiẹ̀. àlàyé orí super story abẹ́mọ̀ lè kó jọ. bastard. Ah! mo dáhùn mo dáhùn mo dáhùn mo dáhùn mo dáhùn mo dáhùn. ló ń ṣẹlẹ̀ láti jẹta tí mo ti ń try nọ́mbà ọmọ ẹ̀ kò lọ ṣebí tí nǹkan bá tiẹ̀ ṣe fóònù ẹ̀ á wá wá bóyá máa pè mí mọ nọ́mbà mi lórí nà ó ó dẹ̀ mọ kí n máa wà worried. Ah, ṣàánú mi o àbúrò àtẹ̀gbọ́n ẹ̀ travel ah, kí ló ń ṣẹlẹ̀? ọlọ́run máa ṣàánú fún mi má má jẹ́ kí nǹkan burúkú kankan ṣe Stella kí ló ń ṣẹlẹ̀. kò sígbà tí mo tún ní wa lọlé o. ẹ ẹ ọgbọ́n ìjọ mo fẹ́ ìjọ bá mi sọ fún captain pé mo fẹ́ rí wọn. for what? mo kàn fẹ́ rí wọn ẹ̀dá jọ ló jẹ́ kí tiẹ̀ kí n bọ́ nínú ilé tí bá fi lè bọ́ nínú ilé gan mo promise ara mi pé mi ì tún ṣe pàtà mọ́ ẹ́ ó tún sùn mí. Hello. Hello, sir. I was told you want to see me. Yes, sir. For what? <laughs> Mo fẹ́ sọ fún yín pé mo ti rẹ́dì bẹ́ẹ̀ ni mo ti rẹ́dì gbogbo ilé ayé mi mo ti fi fún yín ẹ wo bó bá ṣe òun yín ni kẹ ṣe ṣe mí àmọ́ ẹjọ́ torí ológun fọlọ́wọ́ bá bẹ̀ yẹn má pa mí o ẹ má pa mí mm. torí pé mi ò tí ì fi kú àmọ́ ẹni ọ̀dà tí nàyà bírèdì. Do you know you are very lucky? o ní luck gan-an pé o ní tó cooperate o ní tó sùgádà fún wa it's a very very good day for you. Oh, olúwa ò ṣe lẹ́dàá mi. because ká ló ní iyì kọjá ni ẹ̀mí ẹ̀ máa kọjá tẹ̀lé mi. Ah, ẹlẹ́dàá yes you're very lucky. ó wù ní láti máa stress àwọn ọ̀dọ́ wọn kì í ṣèpè fún kí ọmọ tó bá fún náà ṣe lórí ẹni ojú. Hmm. yes boss. Vancouver original ilẹ̀ pẹpẹ. Yes. Boss. Yes, boss. O ṣe àpòyọ ọmọbìnrin ti rẹ́dì. Ẹnu ara ẹ̀ ló fi sọ́pọ̀ ti rẹ́dì. And I am hundred percent sure pé ó rẹ́dì lóòótọ́ tó ṣe sọ. Ṣé lóòótọ́ ló ti rẹ́dì? Yes, màmú ti rẹ́dì. Wọ́n yẹ sọ gbọ̀ngàn náà ni ẹwọ nǹkan tó bá fẹ́ fi mí ṣe ni kẹ́ fi mí ṣe àmọ́ ẹjọ́ torí ọlọ́ ẹ bá mi dẹ́mi mi sí torí mi ti fẹ́ kú ẹjọ́. boss fúnra ẹ lọ sọ pé òun ti rẹ́dí pẹ̀lú wa fún òde máa cooperate ẹni tí ta fẹ́ kí òun ṣe òun máa bá wa ṣiṣẹ́. yes. àwa ò ní nǹkan tá a fẹ́ fi ẹ̀mí yẹn ṣe o iṣẹ́ la fẹ́ kó wá ṣe fún wa àmọ́ àìní fi ẹ̀mí yẹn ṣòfò ọwọ́ ẹ̀ ló wà. ọkùnrin kan ni mo ti ṣetán pẹ̀lú yín. má sọ fún mi pé kì í yé sunkún mi pápá ọ̀rọ̀ wa fún mi. bọ́ mi lè máa wẹ kó máa sunkún báyìí gbogbo a wà ń bì báyìí náà gbogbo wa la ní sítórì láti sọ nípa ẹ̀ ah, wo èmi náà kàn gbà ká mú pórí mi ti gbàbọ̀dè sí bíbá ẹni tí bá survive fine tí mi bá dẹ̀ survive ó kò káyé sórí tó bá sọ pé títí ẹ pọ̀ pé ẹrù ẹ pọ̀ gan sórí tẹ́lómi bá sọ tiẹ̀ fún ẹ báyìí wàá rí pé pàbá ń bá rè ni ọ̀rẹ́ mi stay strong ẹ́n má sunkún mọ́ náà mo gbọ́ pé ìdí pátá ló ti mú everybody wá síbí bọ́ kí ló wá ṣẹlẹ̀ kí ló tó yẹ pa ẹ̀gbọ́n mi àti ọkọ àfẹ́sọ́nà mi. mo dẹ̀ ṣe yẹ kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀. àbára sọ kí ló ṣẹlẹ̀ àbára sọ kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá àbúrò lèmi jẹ́ bí mo ṣe wà ẹ́ sì tó rábúrò mi ló ṣẹ̀ ìyá fẹ́ ni wọ́n ń bó ṣe wà ẹ́. ìyá fẹ́ ni mò ń jẹ kí lẹ̀ ń sọ kò yé mi. kì í ṣe òun náà fàbúrò mi. àbúrò mi ló ṣe ikú ẹ̀ ikú ẹ̀ làbúrò ẹ̀ yẹ Stella Stella kí ló ṣẹlẹ̀ Stella. òkú tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Yeah. Stella kí ló ṣẹlẹ̀? Nígbà tá a ṣe gbogbo findings wa Stella, a rí pé àwọn méjèèjì àwọn ni wọ́n special sí ẹ jù. A rẹ̀ láti mú wọn kúrò lọ́nà. Àwọn tó ń wò táwọn lẹ̀lẹ̀ onílọ́mà jẹlẹ̀ onílọ́mà fẹ̀jẹ̀ yílẹ̀. Kí lè sọ yìí? Onílọ́mà sọdá onílọ́mà sọ jígà nílé wọn. Onílọ́mà bó bàtà ọ̀fọ̀ sẹ́nu wọn lọ, òun léyìí tó ń wò tó jókòó sílẹ̀ lẹ̀. Ah, ah, ah, ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn kúrò tó kúrò tó kúrò tó kúrò tó. ẹ̀sìn oyè. tójú rẹ̀ jì wọlé bẹ́ẹ̀ bí lè ariwo oṣù oṣù. mo kí ló dé kí ló dé tí captain dájú báyìí tó ti gbàgbé pé àwọn máa kú lọ́jọ́ kan. ọ̀rọ̀ fún mi àwa wí tán wọ́n ní èṣù ń gbé nínú mi wọ́n làwọn fẹ́ mọ orí èṣù kankan tó ń gbé nínú mi àmẹ́mi bá fi wọ̀n wọ́n máa jẹ́ kó mọ orí èṣù tó ń gbé nínú mi. mo ti escape route who is ready to follow me. oṣù ọ̀pá oṣù ọ̀pá ẹ̀rí yóò jẹ́ ká wọlé. àgẹ̀dì jẹ́ ká lọ náà. I have nowhere to go. Àwọn ọmọdé alẹ́ lọ mi ò ṣe tó láti lọ sẹ́ni rẹ̀. Ẹ̀wẹ̀ bá ìlú ẹ̀ ká lọ náà. Jẹ́ ká lọ òun nídìí gbogbo ilé ìfọ̀ náà. Jẹ́ ká máa lọ. Kí ló máa lọ bí? òkun tó ṣú ṣẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa ń fi mọ́ òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkun láyé òkun láyé òkùnkùn ní òkùnkùn ní òkùnkùn ní. ọmọ ènìyàn rẹwà lójú ṣùgbọ́n wọ́n bú rẹwà nínú. yeye ènìyàn rẹwà lójú ṣùgbọ́n wọ́n bú rẹwà nínú. inú ẹ̀dá jìn ó jìn ìjọ̀run lọ. inú ẹ̀dá jìn o ó jìn ìjọ̀run lọ. kí n explain mi ò lóbi kankan mi ò lóbi kankan jíjẹ jíjẹ gbígbé bọ́lẹ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ mi ò sá lọ ah, ah, mo ṣe máa sá lọ. mo rí ẹ ìwọ ah, tó yẹ kí mo ti ń tẹ̀lé bọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ mo kò wo pé ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ bó irú ti pọ̀ jù kò yé mi ẹrú dé máa bá yan àti sọ̀rọ̀ o ní lè bẹ́ẹ̀ tó alẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ o kò máa wo ẹ kò máa lejú wọn náà lejú wa tẹ̀lé wọn lójú ẹjọ́ bẹ́ẹ̀ bíbọ̀dí kò máa lejú bẹ́ẹ̀ bíbọ̀dí dé ṣe máa ń lejú yẹn kò dé kò lè pè mí because ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ mo ní ẹni ẹni tó kàn lè máa fọwọ́ kò máa jọ fọwọ́ para wa lára mo dẹ̀ tún wá ti wá wọ́ ọ̀jẹ̀ mo ti ń wù ẹ látijọ́ ẹ pé mo láìkí ẹ mo láìkí ẹ gan-an mo ah, kò mọ̀ pé mi ò kò mọ̀ mi fẹ́ sọ èrò ti pọ̀ jù. I like you too. Oh, you no like you eh, o mọ kó tó ṣẹlẹ̀ tí wọ́n bí wàá ah, ṣe jọ máa pè yí ẹ̀ ní fóònù rẹ̀ ti láìkí wọ́n tọ́jú ẹ̀ láìkí. mọ́mí mọ́mí fẹ́ ṣàlàyé fún mi sí kí. èmi náà láìkí ẹ. Oh, eh, thank you èmi like you. ẹ gan. <laughs> next time you just play smart with these smart people. yeah, yeah. òkùnkùn ń ṣú òkùnkùn ń ṣú. dárí bẹ́ẹ̀ nínú ẹ̀ dárí nínú ẹ̀ dájì ó ti jọlọ ní oṣù gbìngbìn. I don tire for this area ibi báyìí ti sun mi mẹ́ẹ́n kila n ṣe n bi gangan gan àwọn ọ̀ràn ọ̀nà mo fẹ́ ya. I don tire I don tire. ọ̀gbẹ́ni ọbẹ̀ já ni o èyí tó ń ro yìí tó bá ro lásán ó máa rún gan for this area na where we dey mo fẹ́ mọ̀ ṣá mo fẹ́ mọ̀ bí tó fẹ́ gbà tó ní báwọn eruku ń bẹ̀ tó bá dẹ̀ lọ dán o lásán ikú ò dá lásìkò yìí o so nǹkan tó ń sọ ẹ̀ kó ya gbójú ọmọ ìyá mi wetin talk say i talk now. ẹ má jẹ́ ká máa tanra wa ẹ má jẹ́ ká máa dẹ́rù bara wa me sef don tire ah ah i don tire shey na here we go die. ọmọ ah, na like this we go dey dey and na here we go die tó máa ń gbọ́ níbí ló máa kú sí bóyá ló máa délé ibi la máa kú sí báyìí wa èmi ti wà bí lágbàá tí mo ti wà ní seven years old tó yí ẹ bẹ́ẹ̀ wọ́n bóyá ń lọ so gbogbo àwọn pé ẹ fẹ́ escape àwọn tó try ẹ lọ́jọ́ iwájú wọ́n fi ilẹ̀ ṣaṣọ bóra ni o bíbá pé ẹ fẹ́ ṣe pass over night fúnra yín ni tẹ́ bá sọ pé ẹ fẹ́ lọ máa escape advice mo máa ní fún yín ni pé kẹ́ gba àbí tẹ́ wà báyìí. babe if you no work for them you go work for me. ọmọ ẹ ṣe mi kò lè work mo advice yín mo mọ nǹkan tójú mi ti rí níbi tá a wà yìí ẹ má lọ máa rò pé ẹ fẹ́ escape ẹ kàn fẹ́ para yín ni. díẹ̀ ó ṣe ìyàwó ẹ̀ ọjọ́ ẹ̀ṣẹ̀ mi. ọ̀gá dé nǹkan tó dára sọ fún ẹni pé just dey where you dey orí bá dání sí igbó ká máa ṣara àgbó orí bá dání sódò ká máa ṣara odò orí ẹni bá wo ni ṣùṣù tó dání sí pàlàpàlà òkúta ọ̀gbẹ́ni gbà fọ́lọ́run o ìgbó wẹ̀sì ọ̀la ìkọ̀kan mi mo fẹ́ mo ní kó má jóná ọmọlé tó bá jóná òfin ọtí já mi pẹpẹ wẹ̀. babe babe no be your life. ẹ ẹ na so na so let me know bá fẹ́ tó bá ti rẹ́mi láti máa Oh, let's go together. Me said no come on. Oh my God! I want my friends in advance, you know. Nothing money in advance. Are you sure of what you're saying? Ó dẹ̀ dá ẹ lójú nǹkan tó Make me understand. Now which side dey tell you be that. Obìnrin ni ọ̀gá kuba Kúbàdé lorúkọ ẹ̀. Ó fi àwọn obìnrin she ayad assassin. Are you sure? Ó dẹ̀ dá ẹ lójú pé o mọ ibi tó wà. Ó dẹ̀ ta bá débẹ̀ àmárí wọn mú very well because ọ̀la ni death competition wọn which one has to kill another to survive. wá ìwọ rẹ olùwọ sí ìyá. mo dára mo gbọ́ gunshot nísìnyí. àwa náà gbọ́ gunshot náà ó lè jẹ́ pé wọ́n ti drop èèyàn kan sínú jungle nìyẹn. bọ̀ aláti mo lá orí bákan. Ah, ah èwo ló ń sọ yìí ó ní o ìbọn gọ́tà náà dẹ̀ gbọ́ nìyẹn o tún sọ pé o tún lánàá kí ni gbogbo yẹn náà. oṣù oṣù oṣù. and what is going on here? ẹ̀mí mi ló fẹ́ wá pè yín. move everybody move. oṣù ilẹ̀kùn tó ṣú kò sẹ́ni mọ̀lẹ̀ ó máa fi mọ́. ìyá And what are you doing there? No. oṣù. òkùnkùn láyé kò sẹ́ni lè. Oh my god! Oh my god! torí ẹ̀ mo ṣe sọ fún ẹ pé kò wálé nù torí èmi la máa ń ṣe death training tá máa ń ṣe fún wọn ní every six six months okay. so ẹni tó bá ti qualify nínú wọn ni a máa make sure pé àwọn èèyàn pick inú ẹ so fọkàn rẹ balẹ̀ i'm very sure pé máa rí ẹni tó bá fẹ́ nínú wọn. ẹ eh, well kàn ṣe pé mi trust ẹ. Eh understand mo trust ẹ but um, iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí iṣẹ́ àwọn òyìnbó ni wọ́n dẹ̀ wà very desperate in fact ibi tí wọ́n ń lọ ọkùnrin ò lè wọbẹ̀ obìnrin nìkan ló lè àlá òkú wọbẹ̀ so the only thing tí mo fẹ́ is just two girls àwọn ọmọ tí mo dẹ̀ fẹ́ yìí ó ń láti wà smart ó dẹ̀ ń láti wà desperate àwọn méjèèjì mi ìfẹ́ fọ́kọ̀pù mi ò mi ò mi ò sọ pé um, iṣẹ́ tí o ti bá mi ṣe tẹ́lẹ̀ four cups wà ń bẹ̀ but this time around I want it sorted like once. Mm-hmm. I need you to trust me kò yẹ ṣorí ọmọ tí èmi bá train to qualify tí ò mọṣẹ́ ṣe á jẹ́ pé ọmọ yẹn ti kùnà. Yeah, mm-hmm. I know that. So, no worry. Thank you one two three go. èrò tí mo jẹjẹ. òjé. ẹ bá mi sọ fún ìyá mi. òjé. ẹ sọ fún pé the strongest shall live. One, two, three, go! You fall down, you die. Go! No time. padà sórí the boss is coming respect. the lord of cuba. dábò the lord of cuba. the lord of cuba. respect. captain. yes boss. o sọ pé àwọn girls It's ready. they are fully ready. hundred percent. hundred percent sure. okay then ẹ lọ síbẹ̀ yẹn kólúkálukú lọ mú nǹkan tó lè fi jà tó lè fi yege tó máa fi wà qualify fún nǹkan tá à ń ṣe yìí move. go. ẹ wọnú gbọ́ lọ ẹ ṣera yín léṣe ẹ bára yín jà ẹ para yín èyí tó bá yege nu yín òun lọmọ Are you sure you're ready? Yes, I Good luck. Best luck. Go, move. One, two. Fast. Nice. Follow them. Only the strongest shall live. No padi padi for jungle. Only the strongest shall live. Yeah. Only the strongest shall live. ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Yeah. fọmọ tó sàbí àtìlẹ́ fọmọ tó sàbí. òkùnkùn láyé kò sẹ́ni lè senine, já ìrírí bẹ́ẹ̀ You with respect ma uh, i need àwọn. one uh, sins that uh, I can carry out a very good mission ni Benue uh, at least three of them uh, the, uh, the, the warbedded ones among them. James tó ní kí wàá bá mi professional ni when it comes to the aspect of assassin and drugs so kò síbi tẹ́ fẹ́ lọ ju bíbá iná lọ ẹni you want three hired assassins. yes ma. okay. So, um, how much are we talking about? Oh, oh, great. Um, <laughs> he has prepared a very huge amount of money, 11 <laughs> good million. For how many people? Uh, it, it, it's just four senators and uh, six <laughs> of their PAs. Uh-uh. Ah, uh-uh. Ah, ah. Here you talk. Four senators and six PAs. Yes, ma'am. That is huge. 11 million. 11 million. Ah, what about Shelebi? ọmọ mi tó jókòó yìí nọ́mbà one ni nínú àwọn obìnrin kò kí ń ṣe tì kò yé yín òun fúnra rẹ̀ máa ń gba ten million fún iṣẹ́ so you're talking about three of them mẹ́ta wọ́n lè fẹ́ lọ pààyàn mẹ́wàá ẹ wá ní eleven million no bóyá tẹ bá ti dé ibi tí ẹ ti wá padà kẹ́ sọ fún James kó pè mí we don't do such. Yeah, uh, okay, uh, uh, uh, I'm sorry, ma. Uh, probably we'll make it uh, 20 million Yeah. Now you're talking. Thank oh, you. oh. oh um, Emma Dunuma, make it 22 million. Ibi tó yẹ kó wà gangan 22 million lo yẹ kó wà. Even gan 25, tá fe soro. sọ̀rọ̀. understand, ibi tó yẹ kó wà nìyẹn. Ẹ sọ James pe kó mi. mí. Ó mọ bá ṣe Clean job de la wa máa ń ṣe. Thank you for coming. Mm-hmm. Thank you. Bibi, àwọn ilé tó ń ṣe ò bá mi lára mu. Já ṣe kí ní ìnà o. Farabalẹ̀ ni mo ṣe ibò má yẹ ká fojú ọtí ṣe. Ojú ọtí ojú ọtí ẹ̀rù máa ń dùn mi lára mu jàre abeg. try láti place mark because tó bá lọ ṣe wèrè lásán ṣó mọ̀ pé mi àti ẹnìkan la wà ń bíbà fi ìbọn ìmàfi fọ́ orí ẹ̀ dànù. jọ jọ fi lọ lọ mo bẹ ẹ ní jọ. sọ̀rọ̀ mi few questions láti bẹ̀rẹ̀ lọ́wọ́ tí o bá dẹ̀ ti dáhùn ẹ̀ correctly o ti kú ni. ẹni tí tó bá béèrè lọ́wọ́ mi màá dá ẹ lóhùn jọ tó lọ lọ́hùn kọ́kọ́ gbé bọ́wọ́ ẹ̀. Die! yàrá ìyá ẹ̀ o rò kó smart. mo fẹ́ ṣeré ni o. o lè smart àgàkọ ẹṣẹ. kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àní kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn wọn eh, lọ́tọ̀ọ̀tọ̀ ni. mi ò fi ìgbà kankan fi gba títí rí mi ò láìkẹ́ rárá kò yẹ ok ṣé mo ti wá ṣẹ̀yìn sí lórí mo ní pé ẹ wọnú ara yín ẹ gbádùn ara yín ìyẹn wá ní kò pa mí product just like that kí ló ṣe fún ẹ. ọmọ ẹjọ láti understand mi ọmọ yóò fẹ́ kọ́kọ́ pa mí kí tó pa ẹni yàrá lògùn gbé ẹjọ. kò rí bẹ́ẹ̀ àbí tó bá tún ayé wa ṣá kẹ́rọ má jẹ̀lé. yes boss. ló bá mú mú pàlà wá. ah ṣe tútù yẹn àbí gbígbẹ. ó dàbí pé ti padà ya wèrè dọ́mú lùwà fún mi ọmọ ẹjọ kò rí bẹ́ẹ̀ ah, ẹ try to understand me ó fẹ́ pa mo fásitì lọ ni ẹni ara rògùn gbé wa. tí o bá hàn ọ̀tẹ̀ kò ní kọ́kọ́ fẹ́ pa ẹ́. wà láìdàláì mi ò ọ̀tẹ̀ mi ò ṣe kọ́kọ́ fún àtọ́. má mi ò ṣe kọ́kọ́ fún un. kò sí wàhálà tó bá súnlẹ̀ ayé wa ṣá. mama ṣe ń pa straight. ó rà pé nọ́ọ̀tì kan ti yọ lórí ẹ̀ ṣá ṣé mo rún ẹ kó pa ni. bàbá mo ti mú bọ̀dé ń pa straight bẹ́ẹ̀ ni kò kú. mú ìbọn yẹn fún star girl. ok ma. star girl mo mọ̀ this is the only thing tí mo lè ṣe fún ẹ tínú ẹ fi dùn mo fẹ́ compensate ẹni kò yẹ ìbọn ti wà lọ́wọ́ ẹ ṣe nǹkan tó bá fẹ́ ṣe tí ó kí mo mọ̀ best friend ẹ ló pa mo lè fi ilẹ̀ rọ. ah boss wọn appreciate tẹ ṣe fún mi yìí. láti kú Hi. Yeah, hello. What's your name? My name is Angel. Oh, Angel. Do you mind being my angel? To you, you Rariwa by Kumakbe. You damn beautiful. Thank you. Èmi tó ń wò yìí ni Ọ̀túnba Jagun. I'm the incoming governor of this our very state. Ó ti rí mi o, ó ti rówó ó ti rí mi ó ti rọ́lá kálọ́ ó ti hmm. ah, Angel, can you just turn around? Come on. Damn! You're beautiful. Oh, o ò ní mind kí owó ọ̀nà mọ́tò ìsara be able to talk, náà? It's okay. kí n máa straight down. All right, reception at this. Okay. Oṣù. Oṣù. tó ṣú, kò sẹ́ni mọ̀lẹ́, ó máa fi mọ́. Yeah. àgbà tójú rẹ̀ jìn wọlé bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù. àkùmọ̀ <laughs> ní relax ó yẹ kẹ́ mọ ọ̀rọ̀ yàn tí mo jẹ́ èmi. <laughs> ó yẹ kó yẹ èyí jù yẹn lọ èmi ọ̀túnba jagunmólú àní ah, ah. gbogbo ohun tí n bá ṣe àṣegbè ni a kì í fi ọ̀rọ̀ àná lọ òkú tó bá ti kú. Yeah. Ah, who is that? Angel. Oh, Angel. Uh, um, Olóyè, nah, I'll call you back in a bit, all right? Mo wọ́n ti gbé nǹkan tí mo mọ̀ jẹ́ dé. <laughs> Eh, Angel, come, come, come right inside. Come in, come in. Wow. Jim, you're so hot. <laughs> what are you doing with this umbrella? Ẹ wo ọ̀túnba inú mi ò dùn rárá o. Ah, tẹ́ bá rí àwọn SARS tẹ kó sísàlẹ̀ tẹ́ bá rí bọ́yìí bẹ̀rẹ̀ sí ní embarrass mi. Wọ́n láwọn àwọn fẹ́ wo to tí mo fi sínú bag wọ́n bẹ̀rẹ̀ sí ní tú bag me. Ah ah why? Ah, I'm máa jẹ́ máa bínú. Ó yẹ kó. Oh, I can understand. But ó yẹ kó yẹ. Ṣorí irú àtàǹjáde fún position governor báyìí. We need protection. Hmm? ọ̀rẹ́ mi ig ló ní káwọn yẹn máa ṣọ bọ̀ kò ń ṣe bíi tiwọ́ ah, ah, you my angel you know hmm. ẹ kàn kàn mọ̀ fún mi give me give me a hug that's my baby yes. ah o tún bá calm down mo wá láti wá bá yín ṣeré ni. for real. yes màá bá yín ṣeré inú yín á dùn ó kàn jẹ́ pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ lè rántí kọ́ dé ìtọ́jú ọ̀nì sílẹ̀ fúnra yín. mo máa rántí máa kọ́ sí mẹ́mọ́rì mi. ẹ má wọrí. ẹ calm down. calm down. ẹ̀yin ah! má wọrí ẹ̀rọ ọmọ ẹ sọ pé ẹ̀rọ ọmọ kí ló tún fẹ́ fọ umbrella ṣe ojú ọ̀wọ́ ọ̀run lè nà. ẹ wo ẹfin yẹn lẹ ẹ má wọrí ẹ ń lọ sọyọ ẹ nǹkan jù aláàfin ọ̀rẹ́ ibì kan. eré ọlọ umbrella ló fẹ́ bá mi ṣe mọ ah, irú ilé yẹn rí. ilé ìyá yé yóò mo gbé please please jọ please I, I've got money I'm a rich man má fún ẹ lọ́wọ́ sọ́kọ́ tó fẹ́ máa fún ẹ please jọ. jọ àwọn ọ̀tá mi ti mú mi. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ ẹ èèmọ̀ ẹ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ Buba dùn gan sí iṣẹ́ tó ṣe ṣe iṣẹ́ jagun ó dẹ̀ ní kí n sọ fún ẹ pé obrigado. meaning. meaning kudos to you tí egun ẹni bá jẹ òrè orí aya tọkùn àwọn Yorùbá dẹ̀ ní yínníyínní kẹ́ni ṣe mí gbogbo ìgbà nínú mi máa ń dùn tí mo bá rántí pé èmi ni mo mú ẹ dé jungle tí mo bá rántí pé èmi ni mo gbé ẹ lọ́jọ́ náà lọ́hùn kí wọn náà tó di nǹkan tó dá lónìí <laughs> Stella I'm proud of you kúbà ní kí n sọ fún ẹ pé kò tán síbẹ̀ o torí pé ó kú báyìí ní ìbọn ró. next iṣẹ́ lele her name is Mo iṣẹ́ ilé ìgbọ̀ngàn níṣẹ́ tó máa fún ẹ ní promotion tó fi máa jẹ́ nọ́mbà one nínú gbogbo wọn Ninja Kuba that is the former number one mo dẹ̀ nígbàgbọ́ pé o lè yanjú ẹ̀ máa forward gbogbo details sórí mail ẹ̀ tó bá máa dalẹ̀ good luck. ojú akùn ń pa. kò ń pọn kò ń pa. kò ń ìrù akùn ń lè. sí ìgbẹ́ lówó àwa ń ṣiṣẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wa ẹni bá fojú di wa o ẹ bọ̀rá bọ̀ láṣọ. ìdọ̀tí lówó ìgbẹ́ lówó àwa ń ṣiṣẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wa ẹni bá fojú. You have done well. àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé kúbà rí ẹni kúbà ṣe ń pé ẹ lẹ́ni tí kúbọ̀ bá rí ẹ mọ́lẹ̀ ni á pẹ̀lú <laughs> mi àwọn Yorùbá sọ wípé bàtà lukú lọ sóde ìgbéyàwó rí kó tó wá di ohun àlùpàtì sí akíntàn èmi tí òun wò yìí mo wà ní position tó wáyé tẹ́lẹ̀ náà ìgbà tí wọ́n máa ti kó bàkí ló ṣe fún mi wọ́n execute mi same thing tèmi náà ṣe fáwọn aṣíwájú mi nìyẹn so the circle keeps going on and on tó bá ti di pé ìwọ náà wá wò pé ah iṣẹ́ yìí sún ẹ same thing tó ṣe fún mi ló máa ṣe fún wọn náà star girl a word is enough for the wise. star girl. star girl. star girl. What's up? Good morning. Kubani, ni kọlọjú Okay. All right. Oh. Let me do this. That's my babe. response. ọmọ ológo <laughs> star girl fúnra rẹ wo inú mi dùn sí ẹ gan ṣorí mú ò tó bá mi mú balẹ̀ yẹn kó o lè mọ bínú mi ṣe dùn sí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní eighty percent love ni mo ní sí ẹ àmọ́ nísìn ó ti di hundred and ten percent ìfẹ́ yẹn ti pọ̀ ju bí mi ṣe wà yìí kò yẹ tí mo bá dàgbà tí mo bá dògbò ìwọ ni màá fẹ̀yìn lẹ̀ fún ó jọ mí gbogbo nǹkan ló fi jọ mí mo wá ní gift kékeré kan tí mo fẹ́ fún ẹ mo lọ ṣe fàájì ilé ayé ẹ kò yẹ just four million naira fi gbádùn fi ṣe nǹkan tó bá wọ̀n ẹ. <laughs> thank you boss. you deserve it kò yẹ send me your account number kí n lè ṣe normal. Eh? yes boss. give me a hug. <laughs> thank you. ìdọ̀tí lọ́wọ́ ìgbà lọ́wọ́ àwọn ti jáde níjọ́ gùn wọ́n ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọ̀rá bọ̀ láṣọ. kèyíé kèyíé ẹ máa. bá mi sọ fún kúbà pé thank ẹni fojú di wá. àná òkú ẹbọra bò láṣà eh, àwa lọmọ tí ń jáde ńlé màmá tán nílé. ojú ẹkùn ń pọ́n. kò ń pọ́n kò ń pọ́n. ojú ẹkùn pọ́n. kò ń pọ́n kò ń pọ́n. ìrù ẹkùn ń lè. mo sọ fún ọ pé lónìí ni kò ní dọ̀la yàrá kò ní gbẹkùn kó tún lòun ọgbà jẹ tó bá jẹ bẹ́ẹ̀ ẹnìkan bẹ jẹwẹ ẹnìkan bẹ jẹwẹ nítorí títí ẹ mo dégbò olúkorobójó ikúnukú gbogbo wọn ni wọ́n pa lórí mo dégbò onígbàjámọ̀ ọ̀tàlélégbèjà kàlàmọ̀gò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn inájọ́ forí sọ̀tì lórúkọ sí adáhùn sí àgbègbè gbẹ́nu gbófi gbóṣèlú lórúkọ sí oníṣègùn àti òròfò láńgbá láńgbá láńgbá lórúkọ àwọn ìyàmì ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ tóró mọ̀gámọ̀gá ẹyẹ mọ̀gámọ̀gá tóòró àfijọ́ ẹyẹ tó jẹ ní gbàgbọ́ kọ́ ẹ̀yẹ yóò gbólógbé ẹyẹ jẹ fún mi ènìyàn mọ́ bi ọyẹ ẹ̀rọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ wọ́ọ̀ ẹ̀rọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ wọ́ọ̀ ọyẹ ẹ̀rọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ jáàgùn ọyá kò fi sẹ́nu rẹ̀ àṣẹ ló fi sẹ́nu ọ̀dàṣẹ ọ̀dàṣẹ ọyá ẹ̀wí ayé ló ń wí ẹ̀gbọ̀n ló sì ti gbà á kò ní ògúndógúndó mo bá wọn jẹyán àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bùtẹ́ níbẹ̀ ìgbẹ́ ẹ̀dá ni wọ́n fi gbọ́ mi fún mi eégún lẹ́bẹ̀ẹ́ lọ́pọ̀ tó àwọn òrìṣà lẹ́bẹ̀ẹ́ lọ́pọ̀ sí bọ́wọ́ bá kírírí mọ́tò sétí àwo ọbẹ̀ jẹ́ ìjọba ìkúnnukú ayé ò tó ọgbẹ́ bàbá rẹ̀ kọ́ lọ́rùn tó dúró tó gbèsè rẹ̀ bọ̀ lọ́wọ́ yín. ìwọ yín àwọn ọ̀tá ẹ̀fún lọ́mọ alájẹrẹ lọ́mọ alájẹrẹ àtẹ̀fún àtẹ̀dì ẹ̀rú méjèèjì o àwọn mi ọ̀rẹ̀kẹ́ alágógó ajímọ̀jẹ̀ nǹkan tó léegun ẹjọ́ ògùn àfijọ́yẹ ti jẹ nígbà gboko olùgbẹ́yẹ ajẹ́fọ́mi ènìyàn mọ́bi ajẹ́fọ́mi ènìyàn mọ́bi yìí tí wọn ò fi sí ọ lọ́wọ́ wọn ní bèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọyá ń de. àbá ògbọ́n nǹkan tí mò ń sọ ẹnikẹ́ni tó bá wọ tútù sọ́nù ó tọ̀hún ní nǹkan tó rí ni ọ̀rọ̀ ní òye ọ́ mo wá fẹ́ kọ́ tẹ́tí gẹ̀lẹ̀jẹ́ kó o fi gbéyàwó ọ̀rọ̀ ọlọ́gbọ́n èèyàn nìkan ní fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n òmùgọ̀ àsìfọ̀rọ̀ tiẹ̀ nìkan kọ́gbọ́n ìdí tí mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ọ ni pé wọn ò fẹ́ ikú tá a fẹ́ kó pẹ́ lẹ́dìí ẹ̀kọ́ wá padà wá pẹ̀lú ewúrẹ́ sọ pé nǹkan tí ò dáa ni. ìgbàkigbà tó o bá ráyè láti pakúbà ẹ̀ẹ̀kan péré ni kó o pa o tó o bá gbìyànjú àti palẹ̀ kejì ó léwu sọ pé ó ní ìṣe yẹn lásán. ẹ ṣe èmi náà mọ̀ pé akọ̀làdá akọ̀nìdà ẹni tó bá wa mú dání náà ó ní láti lakọ. ó ní láti lakọ tó tọ inú mi dùn pé ọ̀rọ̀ tí mo sọ ti yí ọ sórí tó bá jẹ́ ti pípọ́n ti pípọ́n ẹyẹkẹyẹ kò lè pọ́n láyé kó gbére ẹyẹ àparò tó bá sì jẹ́ pé ká funfun ká funfun ni kò sí ẹyẹkẹyẹ tó lè funfun bíi ti lékèlékè torí tí mo sọ fún ọ tó bá ti mú un ṣe ọ padà wá yìn mí láwo. Hmm. ọ̀dà dẹ́dá kò má gbàgbé o. kùbà èèyàn ló wà lẹ́yìn ọ̀rọ̀ tó rò fi ń ké o mo fẹ́ kó mọ̀ pé èèyàn ló wà lẹ́yìn èèyàn tí wọ́n fi ń pèèyàn ní àlébà <laughs> ó gba inú mi láti fi gbogbo ẹnu sọ pátápátá pé àti ran mu gángan ìwọ kúbà kò ṣẹ̀yìn ẹ̀kọ́nà èmi kìíní tí èmi àti ẹ bá jọ wá ní iṣu ọ̀rọ̀ owó tí mo dẹ̀ sọ fún ẹ pé mo ti lo owó yẹn kò yẹ kó máa bá mi fà mo lè máa respect ẹ̀ ń ta but láàrin èmi àti ẹ àmọ́ bá ṣe ń bà bọ̀. captain ẹni tí ṣọ̀gbọ́n bá tọ́jú ẹ̀yà igi lóko tó bá gbọ́n dúdú àrà àṣàpàwọ̀n ni hmm. wo mi o a lè jọ máa ṣeré kájọ máa mú lórí tébù kan náà nǹkan tí mo fi jù ẹ lọ ó ṣe pọ̀ gan-an tí ò tiẹ̀ mọ̀ rárá gbọ́ mi tí ò bá sanwó mi sínú account kí n tó lajú kí n tó dì mo lè palẹ̀ mọ́ ẹ nílẹ̀ nǹkan tí máa ṣe fún ẹ. ó ti gbàgbé pé mi captain adẹ́tẹ̀ ni mi mi ò lè fún wàrà àmọ́ mo lè dá wàrà wọ́nu watch out kuba mo lè dá wàrà yẹn watch out. èmi kuba jàǹbá ò ní ṣe òkúta àfẹnitẹ́mi bá tijú captain <laughs> wàá rí mi wò bí ìran. oṣù oṣù oṣù òkùnkùn oṣù. Oṣù, òkùnkùn oṣù òkùn tó ṣú kò sẹ́ni mọ̀lẹ̀ ó máa fi mọ́. Oṣù òkùn ojú ẹni bá rí ló lè sọ àgbà tójú rẹ jì wọlé bẹ́ẹ̀ bí lè rí ariwo oṣù oṣù tó ṣú ṣé ẹsẹ̀ ni mọ̀lẹ́ tó máa fi mọ́. O kún tájú kò sẹ́ni mọ̀lẹ̀ tó máa fi mọ́ ó kún láyé o kún láyé òkùnkùn ní. òkùnkùn ní. Kuba ìwọ ti gbàgbé ni pé ọmọ èèyàn ló gbé kòkòdé gbòòrò kó tó dórí ìṣàkúnlẹ̀ wọ síbẹ̀ ohun agbára ìlélẹ́yìí máa fọ́ lónìí gbogbo tó jágbára nu ayé ẹ̀ tán torí èmi fúnra mi mo ti jẹun gbogbo lódìdí lódìdí mo ti jẹun gbogbo lédìdí lédìdí mo ti jẹ gbogbo ìdìdí mo yó bárabára. inú ẹni tó bá máa kú kó kú ẹni tó bá máa kú kó kú èmi ni captain bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èmi. ẹ̀fún àti èdì ẹrú olúfẹ̀ ní ṣe ẹ̀fún kó bá mi lọ fún captain èdì kó bá mi lọ di captain pa torí egungun kì í nu atọ́kùn egungun tó bá nu atọ́kùn àti wọ ìgbàlẹ̀ are dangerous gan. ta nìyẹn kó wọlé. star girl báwo ni ọmọ mi kí ló ń ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ mo ní kí ló ń ṣẹlẹ̀ ok ọmọ ológo lọ́dọ̀ dèmi ní sísìn rún mò ń bọ̀ nsìn mo sáré parí nǹkan kan àní kí lọ́dọ̀ dèmi ní sísìn rún màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nsìn. òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. star girl. èmi ní dá fún ẹ. èmi ọlọ́run ẹ ló ń bá sọ̀rọ̀ lẹ́nu èsúrò ẹ ti wá pàdé dá ó fẹ́ máa lé ajá àti tèmi ní ìwọ ọmọ tẹ́mi train. káyìn náà kí ló ṣe é ṣé ìwọ ti rí ẹni tó fi kóńdó pa lábàá wọn. Ah, ẹ wá náà àwọn tí mo kọ́ sínú ilé ìdá. àgbà tójú rẹ̀ jìn bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù oṣù òkun tó ṣú fẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkun tó kò sẹ́ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkú wọn dúró díẹ̀ Oh, ẹ ti pa wọn nice one who's that girl. mo ti ń dúró de ọjọ́ òní mo ti ní tí ọlọ́run ò bá pa mí nínú kí n pa ẹ́ àbí kò ṣe ikú pa mí torí àyájọ́ òní ló ọ́dà púpọ̀ pa àwọn èèyàn méjì tó special fún life. láìsí mi. lóòótọ́ èmi ni mo give order pé kí n pa boyfriend rẹ̀ èmi kan mo give order kan pa ẹ̀gbọ́n rẹ̀ ṣùgbọ́n tó bá fara wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ èrò oníṣòro ọkọ̀ títí kan máa bọ̀lẹ̀ èmi ti rò pé tí n bá ti lò ó tán mo máa pa ìfúnra mi àmọ́ náà ti wá bẹ́ẹ̀ ṣe o ti fẹ́ sí ara ẹ o ti fẹ́ rìn wá bí wàá rí kú eléyìí. má dààmú ara ẹ nítorí pèmí náà ti wádìí agbára ẹ tọmọ ara ẹ bá ń gúnyán ní odó ìdágìrì àsìkò lẹ̀lẹ̀. baby. how's that. o ò dé bá mi sọ̀rọ̀ náà kí ló tó ń ṣe báyìí fún mi. o jẹ́ kí n rest látàárọ̀ kí ló tún fẹ́ kí n tún bá ẹ sọ báyìí. mo sọ fún yín pé ó tó fún mi yẹn kò lè tó mi mo ṣe ní ibi two hundred k sí i. two hundred thousand again. pọ́tọ́ tó ní nǹkan tó bá mi sọ lórí fóònù náà nǹkan tó bá mi sọ ní mo transfer sí ẹ náà wọ́n tún sọ̀rọ̀ nǹkan míì. ṣé tó bá yẹ pé o ti fún mi ní gbogbo ohun yẹn ṣé màá tún máa bèrè sí ni sọrí ìgbà tí o wọlé ṣó tilẹ̀ fún yánṣá. o ti ṣe é ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀. ìwọ mo mọ̀ pé o smart àmọ́ kò sí bó ṣe lè tán tó o ò lè tán tó ẹni tó ń ṣó ẹ. stargate relax mo mọ̀ pé kúbà ló máa sọ pé kó wàá pa mí bọ́ mo fẹ́ kó rántí nǹkan kan pé tó bá pa mí kúbà ló máa padà pàwọ́ náà. kúbà ah, tó bá ra dán. really. àǹtí ẹjọ torí ọlọmọ wá kí wọn ni ẹjọ mi ìmọ̀ wọn rí rárá rẹ ẹjọ torí lẹ́sẹ̀ láìpẹ́. Ah! jẹ́ kí ni jẹ́ kí mi ẹ̀sẹ̀ sọ̀rọ̀ rántí àtẹ̀yìnwá rántí pé mi ni mo jẹ́ kó dépò tó dé don't do this to me please I beg you in the name of God. Yes. Yeah ó tún ti rí miss call mẹ́lẹ̀ yìí kí ló ń pè mí fún kí ni problem ẹ̀. Hm. ilẹ̀ pẹ́pẹ́. Stargate. olóṣì yẹn èmi lè ní pe nọ́mbà ẹ̀ tí wọ́n discharge. ah Stargate how much my body my ma discharge. èmi ń béèrè information lọ́wọ́ ẹ̀hún fún mi lóko ó yá náà sọ fún mi níbo ni ṣẹ̀yẹ wà torí ó ní o ní information ẹ̀ lọ́wọ́. ṣẹ̀yẹ mi ò mọ wẹ́rà bá ọ̀tẹ̀ mọ̀ mọ́bí tó wà. Ah! Ah! bóyá náà ṣọlẹ́dà ti sọ fún mi. ṣẹyẹ ṣẹyẹ wà ní àyégbàmí street akóore ní iléṣà big dream hotel ah! stargate. kàkàkájà ṣàkàkọ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Safa Bridge. Tell him Abimbola. Okay. Hello, sir. Receptionist. Thank you, sir. A lady is here to see you. Her name is um, Bola. Ah, uh, eh, ẹ jẹ́ kó máa bọ̀. Ẹ mọ̀ Okay, thank you, sir. Thank you. You're welcome. Okay, Emma Law lọ okay? ẹni room yẹn apá ọ̀tún yín Stafford Bridge. All right. Thank you so much. You're welcome. Okay, ah. Hello. Me and this one converse. My credit have uh, like two hours. Two hours, my credit. Come in. Hi, darling. Hi. Hi. Èmi kò miss ẹ, Báwo ló ṣe miss mi? Gan dududu. <laughs> Ṣé wọn kò ṣẹ̀ mí? Ah, ah, Ó ṣẹ̀ mí náà. Kó yẹ kí mi àtẹjọ́ débí ni. Ah, ṣé báwo ló fi wọ́kọ́ dé ibẹ̀ máa dé àbá ẹ létà? Àbí nígbà tí mo dúró dúró dúró tí mo dẹ̀ pé tó tètè dáhùn, ṣé mi ní máa lọ? mo ṣẹ̀fẹ̀ bí ẹ̀sìn ni pé ah, ah, ṣe ọ́dà fún kankan ni. láì ṣe adákùjẹ báwo máa ṣe ọ́dà tí mo ṣe dé nísinsìn. Hmm, o lè ti béèrè kan ní reception. Hmm, mi ì béèrè kankan. kò yẹ ṣe pé bóyá èèyàn kan ń tẹ̀lé ẹ̀ bọ̀. ṣe bó ti wọ́n fún mi pé tí wọ́n bò kẹ́hìn àwọn ẹni bò ti dání. èmi gangan ni ẹni bòdì náà tóní tó bá ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ kó má mú anybody dání. Thank God you are alive. Mo sọ bẹ́ẹ̀ mo ní pé wọn ò ní kú ní rèwerèwe nínú fámìlì mi. Ọlọ́run ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo mọ̀ pé kò sí kankan tó máa kú ní rèwerèwe nínú fámìlì mi ó tún jẹ́ kí n fojú rí àbúrò mi láyọ̀ àtàlàáfíà ọlọ́wọ́ ṣe ọlọ́wọ́ ṣe you don't know how happy I am inú mi ti dùn jù láti fojú kan ẹ bèbè hug me hug me. ó ṣì dànù ah! kò séyàn mọ́ káwọ ẹni bá rìn lókù tọ̀rẹ́ bá dání kéèyàn má fi ṣèbínú nítorí pé ẹni abínibí ń dání <laughs> ilé ayé ilé ayé tí bàbá ń fi ọmọ ṣe owó tí ọmọ ìyá méjì ń tara wọn torí àti jẹ ẹ̀yin bọ̀dá ṣẹyẹ. Stella aláìmoore ni ò moore rárá àṣé lóòótọ́ ni wọ́n sọ wípé téèyàn bá rí èèyàn tipẹ́ kéèyàn fura sí tàbí kéèyàn gún orin ẹsẹ̀ so ìwọ ló ń bá mi sọ̀rọ̀ báyìí ojú ẹ ni wọ́n ṣe pa mí o ò dẹ̀ béèrè mi o ò sọ pé bo ni mo wà o ò wá mi kàn o ò wo pé bo náà tiẹ̀ sin mi sí o kàn rí mi sí o kàn ẹ̀ sọ fọ́ọ̀mù ìyá kan ṣe kíní kan mo fẹ́ rọ̀gì o fẹ́ gbá mi lójú kí ni tí mo gbé yẹn. sọ̀rọ̀ pé mo wá ṣe lónìí báyìí oya you go inside the bedroom. Yes, ma. What is going on? why tó point ẹ̀ bọ́ sí mi kí ni mo ṣe fún ẹ tó le tó mo sọ̀rọ̀ lẹ̀ pé o wá mi ò ṣe kọ́kọ́ ó dẹ̀ náà bọ́ sí mi kí ni mo ṣe tí mo fi deserve láti sọ pé kò pọ̀ yìnbọn fún mi. bẹ́ẹ̀ ló ṣe dákẹ́ bí ẹnu burúkú ẹ̀ dákẹ́ now ṣẹyẹ I want you to tell me the truth I mean the pure truth torí pé ó ṣojú mi gbà tó máa yìnbọn pa ẹ́ mo wà mẹ́gbà tó pa bíóyè ọkọ àfẹ́sọ́nà mi bíóyè ti kú náà ṣẹyẹ sọ fún mi how come tí wọn ò kú. àwọn yorùbá máa sọ kíni kan wọn ní orí pípé kọ́ lóògùn orí fífọ́ kó má nà ìbọn sí mi question tó bèè lọ́wọ́ mi àbúrò mi ló jẹ́ máa explain fún ẹ náà. fìbọn ilé stella kò sẹ́ni tẹ́sù ò lè lò fún láti dún wájú mi iṣu tí ń lù ẹ́ ọ̀rẹ́ dì wọ́n lò ní gbèsù láyé. I am not joking. tí bá fi lè kọ́ kìbọn mo máa pa yín straight ni ṣe gbádùn. èṣù ni mo lè sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ṣe shut up shut your mouth up. okay. now tell me why did you sold me out. tí o bá sọ̀rọ̀ máa tíríkà orí ẹ̀ dànù máa yìnbọn pa ẹ́. Isola. Then tell me the truth. Captain, òun ló introduce mi sí Cuba. bó ṣe wà yìí òun pààrọ̀ yorùbá máa ń sọ pé ẹni tó bá mọ̀wé òun ló mọ̀wé ṣòdẹ̀ tẹ́lẹ̀ lè bóyá wà yìí mo fẹ́ kó mọ̀wé ṣé wọn náà dẹ̀ mọ̀ pé kò ń ṣe gbogbo adìyẹ ló máa ń sọ ibi tí kòkòrò wà tó máa ń sọ fọmọ ẹ̀ bó ilé mo fẹ́ kó mọ bó ṣe ń lọ ó lóyà gidi gan-an ẹ̀ trust me ó yí ẹ̀ ọ̀fọ̀. àṣèrò sọ pé eléyìí bó ṣe wà yìí ó rẹ́dì ṣètò ìwà ṣètò bá rogun ṣé kò ní sá. eré ló ń pè ní ó sá tì. ìwọ́sọ ráà tó ń wò táwa wà ń bí ọmọ ẹ̀jẹ̀ làwa ó ti àìsàn làwa máa ń jà sùn tójú bá ti rẹ́ẹ̀d làwa máa ń mu rẹ́ẹ̀d lébẹ̀ o. ṣé o lè rìn inú ogun ṣé lè tí mò ń wo ìṣe kò ní sá tó bá rogun. ìwọ náà rí i pé lákọ ló wà náà ó strong gidi gan. ṣé lè ṣe tó bá rí nǹkan bẹ̀rù ṣé kò ní fọ́ ṣá. ṣé ah. <laughs> nǹkan tó máa ṣẹlẹ̀ nílé yìí ẹ máa tẹ̀lé mi sí i àkọ́kọ́ flash ẹ̀ á gbọ́. mo ti sọ fún ẹ o wọ́n sọ pé o lè ló bọ́ ọmọ jẹ́ kò síṣẹ́ tí mi ò lè ṣe mo wà desperate láti ṣe anything but ó lè mi ò lè já o lè mi sọ fún ẹ pé ó lè lọ ń jà mí. ó ń kọ sọ tèmi ni o. èmi sọ pé ó lè lọ ń jà mí sọ fún ẹ pé ó lè lọ ń jà náà. ọ̀gbẹ́ni bí tó wà ló ń pè ní ọmọ òsínlẹ̀ ìyá òbéèrè o tọ́mọ bá wọlé tán ìyá máa bó sí gbé ni mo tó ń ṣe o ìwọ mo láì confidence ẹ̀ mo láì confidence ẹ̀ gan-an bọ̀ má rò ó èso pọ̀ ńlẹ̀ o bọ̀ mo láì confidence ẹ̀ wọ́n ti ń dùn ẹ jẹ́ ká lọ kí n lọ flash ẹ̀ sáwọn kátà ń ta lágbèrè àpapọ̀ ìwọ́n náà lọ. And don't forget the rules. You must deliver. Tí a bá wá rí igikígi tí ó fẹ́ dí àgbàrá ẹ̀ lọ́nà, jẹ́ kí irú igi bẹ́ẹ̀ kó bómi lọ. Yes. Àǹtí irú igi náà ò bá bómi lọ. Ó léwu fún mi. Ṣèyẹ o ṣáà ti gbọ́ nǹkan táwọn ayé sọ. Mọ nǹkan tó ń ṣe o ìwọ náà mọ̀ pé ikú bá òkè ń ṣe rárá òun láti dìlíwá ọjà rẹ̀ ní tí ìwẹ̀ rárá láàárọ̀ ètí ikú bá fi ni mo gbọ́dọ̀ sáré yẹjú sí. kàtí má sọlẹ̀ náà ọmọ kókó kì í ṣàkóbá fàjẹ́ tí wọ́n rán géèmù tiwọn. wọ́n ti sọ. good morning kí ló ń ṣẹlẹ̀ náà ọlọ́pàá mi gbọ́. kí ló ń bùtù ẹ̀. kò sí nǹkan kan nínú bùtù mi ọlọ́pàá ní àwọn kò make sense bẹ́ẹ̀ kàn ṣe sáré sáré jánà bẹ́ẹ̀ ṣọ́wọ́ àwọn kè ṣá. Ah, mi ò kọ́ yín níṣẹ́ yín mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò make sense bẹ́ẹ̀ ṣe sáré jánà gẹ́gẹ́ bí ọlọ́pàá ó dáná ọ̀sáré bẹ́ẹ̀ jánà bẹ́ẹ̀. aláìsí ó dáhùn àdì àti ọlọ́pàá lójú ẹ̀ ó yà ọjà tó wà ní mọ́tò yẹn gbé fáwọn ọmọlọ́jà ayọ́kọ́ gbà ṣé o wá ìlú lórí orí ọ̀ àjọ ọlọ́pàá ló jẹ. okay mo understand. ooo dáhẹ́ ọmọ aláyé kò sí kan tó kọ àwọn ṣẹ̀tẹ̀ ọ̀hún lọ́jà yàrá ìfà. gbẹnu sọ̀hún ọ̀dẹ́ lélẹ́yìn àwọn tó já wọn ọ̀gá máa bá sọ̀rọ̀ aláyé mi ọmọ mhm. bravo ní 1990. story tó bá mọ bravo ṣó mọ icon ní 1994 mhm. ṣẹyẹ ló dún wájú ẹ tó bá ẹ sọ̀rọ̀ yìí kí ni gbogbo eléyìí náà ẹ má ṣe eléyìí fún mi ta ló set me up nu gbogbo àwọn pípù yẹn ta ni ẹ sọ fún mi kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ fọjá ilé ilẹ̀ àwa fúnra ara wa bá ṣe wà ẹ̀ ń sìn ẹ jẹ́ káwa náà fọ́ọ̀mù empire tiwa kò yẹ kó jẹ́ pé irú àwọn ọ̀dọ́ báyìí náà máa tì bí ó ṣe make sense now kí ni gbogbo eléyìí ah, ẹ̀rẹ̀mọ̀kọ́jà tó wà lọ́wọ́ mi ọjà kúbà ni kò dẹ̀ sẹ́ni máa bá kúbà dọ́rú ẹ̀ wò láti bí dókè òkun onítọ̀hún á fẹ́ jẹun ẹni ẹ má ṣerú eléyìí fún mi náà ẹ má yẹ kí gbogbo wa lose life wa ẹ má ṣe eléyìí. ọ̀gá dé àwa ti jẹ eléègbé náà o àjẹgbé ni tó jẹ bọ ó ti yẹ. àlàyé má ṣe eléyìí àlàyé má ṣe eléyìí. ẹ ẹ báyìí. ládà ládà ojú àdà. kí ebi ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ayé mi tí mo dẹ̀ ti fẹ́ délé tí mo ti fẹ́ délé tí mo ti fẹ́ délé ah ah oh god ìgbà kan dẹ̀ ti gbẹ ọjà lọ́wọ́ mi wọ́n ní pé tí mi ò bá fẹ́ kú àwọn kúbà náà sọ pé wọ́n máa fi ẹ̀mí ra ẹ̀mí ni pé wọ́n máa fi pòrapò ni pé wọ́n sọ wípé wọ́n máa fi ẹ́ pàṣípààrọ̀ ọjà wọ́n dẹ̀ máa fowó sí fún mi mo mọ̀ pé owó yẹn gbogbo kọ́ ló important sí mi torí owó yẹn náà mi ìtì ẹ̀mọ́ etí mo ti ná mbẹ́. mo ti ṣe kí kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ sọ kí ṣẹlẹ̀ èrò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá àbúrò lèmi jẹ́ bí mo ṣe wà ẹ́ sí torá àbúrò mi ló ṣe ìyá fẹ́ ni wọ́n jẹ́ bó ṣe wà ẹ́ àyànfẹ́ ni mò ń jẹ báwo kí lẹ̀ ń sọ kò yé mi. kìlì ṣó lọ́ọ̀fù àbúrò mi ó nífẹ̀ẹ́ bọ́ ni. àbúrò mi ló ṣe ikú ẹ̀ la ikú ẹ̀ la fi lọ la jẹ ìyẹ́ la méjì jẹ. Stella Stella kí ló ṣẹlẹ̀ Stella. Stella kí ló ṣẹlẹ̀. nígbà tá a ṣe gbogbo findings wa Stella a rí pé àwọn méjèèjì àwọn ni wọ́n special sí ẹ jù a rẹ láti mú wọn kúrò lọ́nà àwọn tó ń wò táwọn lẹ́lẹ̀ onílọ́mà jẹlẹ̀ onílọ́mà fẹ̀jẹ̀ yílẹ̀ onílọ́mà sọdá onílọ́mà sọ jígà nílé wọn onílọ́mà bó bàtà ọ̀fọ̀ sẹ́nu wọn lọ́yìn wọn léyìí tó ń wò tó jókòó sílẹ̀ lẹ̀. Ah, ah, ah,

Emma, Emma, Emma. Emma, Emma, Emma, oh, oh. Emma, Emma, Emma, oh. Ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rèé àmọ̀re. ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rí mọ́ ìmọ̀re o. kàtí wíwí yẹn ò dá sí ẹ wíwí yẹn ò dá mo kò ti yìnbọn yẹn fún mi ní ó ṣẹlẹ̀ ó ti close mọ́ mi jù náà ah mọ̀kúrú style tẹ́ bá lò ní ẹ o. ṣe é jẹ́ kí n jẹ́ kó understand nǹkan kan ọmọ pé sharp shooter ni mí ẹni tí n bá fẹ́ pa mo máa pa náà ni tó bá yẹ pé mo fẹ́ pa yẹn ni màá sọ fún ẹ pé mo fẹ́ pa yẹn náà. kò sẹ́ni tí ò lè ṣe mistake jàre. mo understand but àwọn èèyàn kan wà tí wọn lè ṣe mistake tó bá ti dọ̀rọ̀ pa fẹ́ dìbò mu tọmọ èèyàn bá yàn ọmọ èèyàn náà ló máa bá of course mi ò lè pa yẹn náà nígbà tí mi àti ẹ ti jọ ní agreement ṣé bá kọ mọ mọ plan ẹ náà ní káàbùrú ẹ lè rògbò ti kú so that a lè gbàgbé kóhùn tẹ̀lé anybody ìtọ́dẹ̀jẹ̀ boyfriend ẹ yẹn <laughs> inú ibi tí wọ́n lọ jù sí àwọn ẹranko ló máa jókòó ẹ̀ ìyẹn ti lọ́ǹtì ẹ̀ ní wọ́n spinal lost. sọ pé tí n bá ti tí n bá ti fàbúrò mi ṣe pàṣípààrọ̀ ọjà pé máa fún mi ní three million naira ìgbà ni màá gbọ́wọ́ yẹn sìn. ó máa gbowó ẹ̀ ṣe yẹ. nígbà wo. sori kúbà ò ní ṣèlérí kankan kọ́ mọ́ mo ṣe tó bá ti dalẹ́ òní mi àti àmọ́ kúbà. kúbà ò dẹ̀ ní fún ẹ ní check o kúbà ò ní ṣe transfer fún ẹ cash ló máa gba three million yẹn. ṣùgbọ́n advice mi ni pé kó fi gbogbo agbègbè yìí lẹ̀ kó lọ jọba síbòmí sọ̀rọ̀ àti wàtàbúrò ẹ̀ nípàdé mọ́ because àbúrò ẹ̀ tó ń wò yẹn gangan kò lè yege nǹkan tá a fẹ́ lò fún twelve thirteen ni tá a bá lò tán <laughs> àwa náà la máa padà mú kúrò lọ́nà that's the way it is. Wow only the stronger shall live agbègbè tó wà yìí no padi for jungle. ó dúnà dúnà dúnà má àbọ̀ abálọ̀rọ̀ tó sọ tó ń sìn kí ló dé tí kúbà ò fẹ́ rí mi náà màá sọ pé mo fẹ́ rí kúbà kúmọ̀ máa wà nínú rúùmù á dẹ̀ máa rán yàn sí mi níta kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ṣe bẹ́ẹ̀. kúbà náà business mi tó ń ṣe a part of eléyìí tá à ń ṣe yìí so kúbà máa ń há ìdá rẹ̀ nìkan sí gbogbo èèyàn ni. Oh èmi ní iṣẹ́ ọ̀run tó súnmọ́ kó bà jù bí jésù ṣe súnmọ́ lọ́hùn èmi nìkan náà ni mo máa ń rí jù. ẹni tó ń powó wọlé fún kúbà ẹni tí kúbà ránṣẹ́ èmi tó ń gbọ́jà fún tí mò ń lọ ṣe tí mò ń lọ mú wálé sí kò trust mi àbí. lọ́jọ́ wọn nìkan kọ́ ni instrument tí kúbà ń lò yẹ kó mọ̀ èrò pọ̀ ń lẹ́gàn. wo no filẹ̀ sọrí ìsì tó bá fi pàbúrò mi létà fún mi. kò sígbà tá a ní mú kúrò anybody tí kúbà bá ti ní kí wọ́n lò fún twelve thirteen tó bá ti ṣe àwọn kátà fẹ́ ṣe tán máa yanjú ẹ̀ náà nìṣòwò àtàbúrò ẹ̀ ò lè pàdé mọ́ ọ̀dọ̀run. ọmọ gba three million ẹ̀ bọ̀ tó gbàgbé àbúrò ẹ̀ ẹ̀ mọ̀ra rí mọ́ tí wọ́n ṣe wáyé lójú àbúrò ẹ̀ ò ti kú wọ́n ti ń du ìwé ṣàmọ̀ rẹ̀. ẹ̀rọ mọ̀ ó bí ìmọ̀kan tí wọ́n rí lára ẹ̀ ló ṣàmọ̀ gbọ́dọ̀ fi ẹ ṣe pàṣípàrọ̀ fún mi that was all that was all and you know one thing lórí ìlànà ọkọ̀ mi lónìí mi ìwọ́sọ̀kọ̀ yẹn mo mọ̀ pé wọ́n gbé ní ìmọ̀ wáyé mo mọ̀ kò sí bó ṣe lè rí mọ́mọ́ kò lè mo mọ̀ pé kò sí nǹkan tó máa ṣe é torí àkín kúkú nínú fábílì wa i'm very very sorry. ó mí mi ò lóun fẹ́ sí ẹja jiná ìnira ló pọ̀ jù fún un ló jẹ́ kó mi gbàbọ̀dé fẹ́ já. òde òní bí sáré fóònù kò síbi tá a fẹ́ sá fúnra wa gbogbo kan tó ṣẹlẹ̀ jọ dáríjì mi. I am so sorry. Please forgive me. Sheye, eh? it is too late. Ah! Stella! Stella! madam ẹ̀yin lẹ́pẹ̀ wá. ẹ wo ó wà lókè kò pé ọkọ mọ́ o wọ́n àti tó méjì tó ti pa báyìí. ó dáa náà ẹ relax relax ibo lẹ sá pamọ́ sí. ẹ̀yin bí ni. ó yẹ padà síbẹ̀ padà síbẹ̀. Star girl, you have been surrounded by the police. If you love yourself, come out and surrender now. I repeat. Surrender yourself now. I repeat, surrender. Ojú akùn ń pọ́n. Kò ń pọ́n, kò ń pọ́n. Ojú akùn pọ́n. Kò ń pọ́n, kò ń pọ́n. Ìrù akùn ń le. Kàkàkájà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àní kàkàkà ṣàkàpọ̀kùn aṣàdéwọ̀n ẹ̀ eh, látọ̀tọ̀ ni èyí. Eh, Only the strongest girl, yeah, yeah. Ojú akùn ń pa. Pọ̀npọ̀n, pọ̀npọ̀n. Ojú akùn pa. Hold on, stop. Pọ̀npọ̀n. Ìrù akùn ń lè. Èrò ìrò jẹ́jẹ́ ẹ bá mi sá fún bàbá mi, eh, yeah, yeah èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi. shoot shoot. Shoot! Mi ò bá ti yín wà, ẹbí ò dẹ̀ kí n ṣe ẹ̀bí yín ọ̀rọ̀ yóò nílé wọ ká ẹkùn ká fi lájà lọ́wọ́. Only the strongest shall. Stop! oṣù òkùnkùn ṣú òkùnkùn ṣú oṣù òkùnkùn ṣú. fún wa níbẹ̀ fún wa ní. òkùn tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Yeah. àgbà tójú rẹ̀ jìn wọlé bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù oṣù òkun tóṣù fẹsẹ̀ ní mọ̀lẹ̀ tó máa fi mọ́ òkun tóṣù kò sẹ́ni mọ̀lẹ̀ tó máa fi mọ́. Okùn láyé, okùn láyé, òkùnkùn ni. Òkùnkùn ni, òkùnkùn ni. Àwọn ọmọ ènìyàn rẹwà lójú ṣùgbọ́n wọ́n bú rẹwà.